ìgbàyín márùn ẹ̀sìn hajj wàkọ́ọ̀dà ọ̀jùlù arákùnrin kan náà tàbí àtẹ́wà mọ̀ṣẹ́mbà sọ̀tọ̀lọ́wọ́ àwọn ìgbàsẹ́lá ó ní wà nábì bó ṣe ń tọ́ yìí ó sì dẹ́gbà ṣe pé a máa ṣe ní ọdọọdún ó ní àkúlò àyàmì ya Rasulullah tí ó ọdọọdún láàmà ti hajj ni wàsáàkẹ́kẹ́ nàbí ànábì sọ̀rọ̀ sọ̀lá wájáde hatta qalaha salata anábíwájú làwùkútù náà làwọ́jà bàtà anábí ti báyìí tó pé bẹ́ẹ̀ ní sẹ́nà ti hajj lọ́dọ̀ ní ọ̀ràn yẹn anábí yóò ti ọ̀ràn yẹn tẹ́ báyìí lórí sí pàtàkì hajj ló ti kéde tó dé. inú ẹ̀kọ́ ìsìláàmù tó sọ afẹ́ṣe ẹ̀sìn inú ìsìláàmù yóò fi ń ṣe ẹ̀sìn láì ní mọ̀ nípa nǹkan tí wọ́n fẹ́ ṣe. yóò fi ṣe ìsìláàmù tó dúpẹ́ bàbá mi ṣe ha ẹ̀rọ ṣe ìsìláàmù ìyá mi náà ti kéde ó ṣe ìsìláàmù àbẹ́rẹ́ mi fẹ́ ṣe hajj a lè lọ mọ pàtàkì nǹkan sáfẹ́ lọ sí torí àwa náà mọ iye owó ta ná a sì mọ iye ìgbìyànjú tá a ṣe bẹ̀ ká wá dé láti ṣe àwọn kó wá rí pé àbá nǹkan kan òsì nǹkan tí ó jẹ èrè fọmọ èdè yẹn láti ṣe àwọn ló jẹ́ pé ṣẹ̀dá àdúrà tó wà láti ìfà iná zikirọ́ tẹ̀wọ̀fàrẹ̀ ìmọ̀kùnrin nǹkan tá a bá ṣe nínú ìjọsìn a máa ṣe ra wa sáké pé báyìí láti ṣe lọ́lọ́ọ̀ ti wá nílùú àwọn ṣùgbọ́n ìṣọ̀lọ́lọ́wọ́ àyìnbó sẹ́lẹ̀ fún wa ọ̀rọ̀ ànábì ìsìrì àti báyìí ṣe ìjọsìn yìí ànábì ti lọ ṣùgbọ́n àwọn kan mú ma jíṣẹ́ ànábì yẹn fún wa òun náà ni àwọn olùmọ̀ lóbi jẹ́ wípé ó wọ́n nínú iṣẹ́ hajj ilé iṣẹ́ hajj àti múrọ́ tẹ́ẹ̀lì wọn tí wọ́n bẹ̀rẹ̀ káwọn ẹlọ ní hajj àti múrọ́ tí wọ́n wà pẹ̀lú ìjókòó báyìí káwọn ẹlẹ́ kẹ́kọ̀ọ́ nípa nǹkan tó fẹ́ ṣe ẹni tó bá tẹ̀lé ká wáyé ti lọ sí hajj àti múrọ́ gan òun fúra rẹ̀ tó bá tún tẹ̀ láwọn ẹlòmí lọ lọ́jọ́ mi òun bó tún máa kọ́kọ̀ lọ fún àwọn jésù tọ́lá òun fún yàn lọ ló jẹ́ pàdé ọ̀nà subhanahu wa ta'ala kọ́lọ́ máa jẹ́ kí nǹkan ṣe dáwà nìjọ kọ́lọ́ máa jẹ́ kí nǹkan ṣe dáwà nìjọ torí fáà ní ó jẹ́ sí Islam àti ìjà ọ̀nà subhanahu wa ta'ala àdánwò tí ó dé tí ó wà nípa ní àrígbá káma ní wọ́n máa lójú ọ̀nà tó kọ́ ìsìn wọ́n máa ti ń dúró ní ìwọ̀n pẹ̀lú ìdákùn máa ìkó ṣẹlẹ̀ fún wọn tábà tó wáyé pé ìrìnkan ní dàgbàsókè kámọ̀ fáwọn àfáàfà náà ń bẹ lábẹ́lẹ̀ tí wọ́n fi ìmọ̀ tí wọ́n fi ń darí rẹ̀ tó fi wá dájú àti wípé àwọn àfáàtí wọn bẹ láti dáwà lè kájọ lọ́pùpánù wàtàálà ọba tó fi tọ́ wọn sọ́nà ọlọ́dàkùnmáṣí wọn lọ́nà láìláì ọba tó fi tọ́ wọn sọ́nà ọlọ́dàkùnmáṣí wọn lọ́nà láìláì torí tí àwọn bá ṣìnà àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ìwọ́n kọ̀kọ́ sí kí wọ́n kọ̀kọ́ sí lọ síbi ṣe wọn so lára àwọn àwọn àlùfáà tí wọ́n bẹ lọ́dà ọ̀ndà dáwàlì tó ṣe pé wọ́n àtàrà ìrìn dáwàlì tí náà lùpá táwọn tí wọ́n bá tẹ̀lé àwọn ilé ìlú ṣe kí ni ìrírí ṣìnà òun àwọn ṣe ìwà náà tí wọ́n bẹ lórí tó àwọn tí èkó àwọn máa bá wa sọ̀rọ̀ lẹ́yìn nípa àwọn ìgbésẹ̀ bá ti ń ṣe hajj ilé ìlàkọ̀kọ́ ṣe lẹ́yìn tá a bá kó omi ilé ilé láti gbé ní ilé ìlàlọ́ ṣe. so àwọn tí èkó wa tí wọ́n máa ní ilé ìfowó àwọn nípa bí wọ́n ti ṣe al-Imam Ismail bin Muhammad Raji ọjà wọn kò ṣàmì wà tàà lápúdà ẹwọ ẹ̀sáàjá máa sọ̀rọ̀ àdínkù kí á sì gẹ̀ fún ọlọ́dàkùn máa ti ṣẹlẹ̀ fún ọba afẹ́gbé ìmọ̀ wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọlọ́dàkùn bá wa sí àlùbáríkà tí mo ṣe dáwà sí ẹ̀sìn ọlọ́dà ṣọ́nà wàlà fún wájá nígbà ìlà ìlà àgbé àdúrà kan náà láti fún ọ pé mo ṣáàbìrọ̀ náà àìsmáàrin mọ́ńlá àdàmọ̀ wọ́ọ̀ dáwùlá kan جزى الله محاضرنا جزيلا أقال الله عمركم طوالا وجنب عنكم شرا بعيدا أزال الله مجدكم غفيرا وأرجوه مجيبا لا مخيبا أكيتم من شرور ثم سرين أكيتم من جبال قد دعونا لقد فقد الرجال من الأنام بعلم الشرع بين المسلمين أزال الله همك ثم ضمك ويخرجكم مقام المحسنين ويخرجكم مقام المحسنين أنا أستوقع شيخ وأداه قال أبي الله سبحانه وتعالى كل أبكو قالوا لي الفقوانا لا لا حول ولا قوة إلا بالله العلي العظيم nítorí àsìkò a máa lọ sọ́dọ̀ àwọn ṣéèṣì wa láti lè gbádùn ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀dọ̀ bá wa sọ àti ah, ah, Allah subhanahu wa ta'ala kó dákò bá wa sọ wọn sọ́nà àti àtàkùn ọ̀rọ̀ mùsùlùmí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.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 وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه عز وجل وقتي أن تفضل لني أتني أيدي أفين طور ولمن وجولني أم برادي tọkàn tara láti ṣe ìrìn àjò lọ sí ìlú Allah

yóò bá máa rí bẹ́ẹ̀ kó jẹ́ dáadáa ìwọ ọlọ́run ó òun náà ni ọ̀pọ̀lọpọ̀ orí bẹ̀rẹ̀ sí ń wọlé tọ̀mí bẹ́ẹ̀ ni kọ́lọ́run ṣe ọ̀dádá ìlàhà naam àwọn bàbá wa tí wọ́n bẹ ní kalẹ̀ mi ń bí lọ wa ń bẹ àti gbogbo ẹni bá ń wò wá lókèèrè akíra wa pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àwọn sáàfù tí wọ́n gbé wa wọlé tí wọ́n ń kọ́ ètò yìí ọmọ ìkéré ni wọ́n bẹ́ẹ̀ tí ń wò wọ́n níwájú yín ṣùgbọ́n ọlọ́run jogún mímọ̀ àtàgbà fún wa ọlọ́run jẹ́ kí màá gbogbo bí wọ́n ṣe tó bẹ̀rẹ̀ láti orí ẹrú ọlọ́run tó ní iléeṣẹ́ Dawa Link wọ́n sórí àwọn àfá wọ́n sórí gbogbo àwa tá a jẹ́ klẹ́ǹtì Dawa Link má ṣe tu àdúrà wa ọlọ́run dákun mọ́ṣà ìgbàbẹ̀ la ilaha illallah ní ìdáfàlẹ́sà àwọn ṣéèkọ̀ wa tí wọ́n máa ń jẹ́ olùbánisọ̀rọ̀ kejì ìyẹn ọ̀rọ̀ lọ́ọ̀ náà ni wọ́n ń sọ lọ́wọ́ láyé ibi tí wọ́n wà báyìí kọ́lọ̀ ń dákò mọ́sà ìgbánibàádà fún wa la ilaha illallah anábíwa muhammadun sallallahu alaihi wa alihi wasallam wọnú sọ hadithi ká tí máa fẹ́ ká farabalẹ̀ ká gbọ́yé dáadáa nípa àrìn àjò tí تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الذنوب والفقر كما ينفي الكير خبث الحديد والذهب والفضة والحجة المبرورة ليس لها جزاء إلا الجنة حديث ينبين بخاري مسلم أن محمد صلى الله عليه وسلم ó ní ẹ máa ń ṣe umura àti hajji tẹ̀léra wọn tabi'u bayna al-hajji wal-umra ẹ máa ń ṣe hajji ẹ máa ṣe umra nínú àfáà tí wọ́n gífù kọ́mẹ́ntì lórí hadith yìí wọ́n ń túnmẹ̀ ní wípé ẹ máa ṣe wọ́n tẹ̀léra wọn bọ́lọ̀ ń bá mú àǹfààní ẹ̀wá hajji tán tó bá tún tó bí oṣù mélòó kan sí tíyàn bá tún lówó kúnú ṣe umra tó bá di lọ́dún tó ń bọ̀ kúnú ṣe umra bọ́dún mi bá tún dé náà kúnú ṣe hajj ìgbà yányàn ju tánàbí sọ yìí ànábì mú ìdí rẹ̀ wá tí ń túmọ̀ sí wípé umra àti hajj kò yẹ kó jẹ́ nǹkan tí yàn ní máa ń ṣe tọ́lọ̀ bá fún yàn ní àlàáfíà ara àti àdìsí yìí fi ń ṣe ẹ̀rí pé nọ̀rọ̀ tí sáwùrì tí wọ́n ń kọ prógámù sọ fún wa ẹni tọ́lọ̀ ń pè dásọ́rọ̀ hajj àbímọ́rọ́ lẹ́yìn tó bá ní ìkápá àláfíà ara tó sì ní ìkápá àpò bárísìkì bá ń bẹ tí ò bá sí àlàáfíà kò ní sínú ẹni tó lè máa tàmà àti ṣe mọ́rọ́ àbí hajj bẹ́ẹ̀ ni bí àlàáfíà ara bá wà tí ò sí àrísìkì tàpò téyàn ó fi ṣe náà ìyẹn náà tí ní ẹ̀tọ́ sí ìkíní kejì ọlọ́run ní fi wọ́n wá o ó ń ṣe ọlọ́run alaihi wa alihi wasallam ó ní méjèèjì yìí ẹmọ́jẹ́ ó já nínú sẹ̀mí yìí bẹ́yẹn bá ṣe hajj lọ́dún kan ọdún tí ó tọ̀lé kò tún ṣe umra bọ́lọ̀n bá bú láṣìírí ọdún tó bá tẹ̀lé ni ó kó mọ́ jọ àníyàn àwọn kí wọ́n sọ wípé àwọn fẹ́ lọ rí ní òhájí àwọn jọ́dí mo kọ́ gbọ́rọ̀ ilé ó bà mínú jẹ́ díẹ̀ ṣé èèyàn lè kí súbúhì láàárọ̀ kó tó tutù lọ́sàn-án kó lóun rí níwù súbúhì àárọ̀ kò ṣeé ṣe kó mọ̀ sí tàníyàn kárí ní ti fẹ́ wọrú ẹni tí rọrùn yẹn jáde lẹ́nu ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe wípé níbàámu sí hadithi yìí ti máa ṣe ń lágbára rẹ̀ tí mò ń ṣe wọ́n kan bẹ náà lákàtà mi táwọn náà ní agbára àláfíà ṣùgbọ́n kò sí agbára owó fún wọn jẹ́ tún ráwọn náà àwọn àfáà mi tún wò lọ aspect yẹn nígbò sí pé ẹ̀kan lọ́dún náà ni ẹ̀kan ní sẹ̀mí èèyàn náà ni hajj jẹ́ ọ̀ràn àyàn ó ṣọlọ́ wá ní ṣe rí ṣíṣe àti hajj ṣíṣe fa innahuma yanfiyani dhunuba wal faqr wọn a máa hankin jẹ́ sẹ̀dánù kó fún yàn àtòṣì bẹ́yàn bá ń bẹ nínú sẹ̀máyé tàwà yìí yóò máa dẹ́sẹ̀ kódà bó ti wù kó máa ń ṣe tó bó ti kú bẹ̀rọ ọlọ́ọ̀bá tó sẹ́yìn lèyàn ń jẹ́ nínú fana wa tó fi máa ń ṣe ìbẹ̀ṣẹ̀rẹ́ fẹ́ṣẹ̀ ọmọ ẹ̀dá àtàṣìṣe òun ni máa ń ṣe hajj lóṣọ́lọ́ fi sọ́nù hadithi ní wípé al ila al-umrati kafaratun lima bainahuma ká ṣe múra ti sí ká tún palẹ̀ mọ́ lọ́dún ká tún lọ ṣe mí àlàfo ẹ̀ ló fi wánú hadithi tí ń bẹ wájú wa ẹ̀rí pé bẹ́ẹ̀ bá ń ṣe hajj àti múra wọ́n máa lé òṣìdànù fún yàn bẹ́ẹ̀ náà ni wọ́n máa lé ẹ̀ṣẹ̀ kó fún yàn ìjálè wá gbọ́yé nínú sẹ́ńtẹ́ǹsì hadithi yẹn wípé kéèyàn máa máa wá sọ́ra ẹ̀dẹ́rú ẹlẹ́ṣẹ̀ kó wá lóun ti gbọ́ eléyìí ọdọọdún umura ó sì máa lọ kó lè lọ máa pa àwọn ẹ̀ṣẹ̀ ń rẹ́ ara ò tura àwọn kan bẹ́nu àwọn èèyàn bá a bá ń ṣe àlàyé aburú tí ẹ̀ṣẹ̀ ń kó bá wùjọ ta bá ń ṣàlàyé rẹ̀ fún wa ètí wọ́n sọ ní wípé àfà àlemọ́sí umura nú àwẹ̀ àwọn àfà ti jóyé wa wípé gbogbo bí a bá gbá sí gbogbo tọ́wọ́ ta bá lè sàlè dá lọ́nà umura nú àwẹ̀ ti gbé èyí máa máa sẹ́lọ́hùn èyàn máa máa dúró sírú abẹ́ hadithi yìí kó máa dáràn kó máa bàdúgbò jẹ́ kó máa fa àwọn èèyàn lẹ́kún ló kọ wípé ìmúranú àwẹ̀ yóò gbé ẹsẹ̀ òun bó ń ṣẹlá alẹ́sọ̀lá àti òṣẹlá tó bá ṣàlàyé opportunity fún wa níwájú ọlọ́run àgbọ̀dọ̀ àbíyèsẹ̀ látara ìfẹ́ inú ó ṣe ọlọ́run wá ní fẹ́ rí ẹ̀wìrì tí àwọn alágbẹ̀dẹ ń lò lọ́gbà alágbẹ̀dẹ wọn ẹ̀rí pé gbogbo tí bá ń jẹ́ bí irin tó ti mì tẹ́ta bí gold bí silver tàbá fẹ́ fọ́kó mọ́ ẹgbìrì náà là ń ṣe kí ni náà là ń lò bẹ́ẹ̀ náà ni ọmọ ẹ̀dẹ́ èèyàn à ń bẹ́nu dọ̀tí à ń bẹ́nu èérí ẹ̀ṣẹ̀ bàbá ti ń lọ hajj tá ń lọ mọ́rọ́ Allah subhanahu wa yóò máa fi wàhálà tá a ṣe níbẹ̀ yóò fi máa ṣe ìtẹ̀ṣẹ̀ rẹ fáwọn ibi tá a kù sí ìyẹn nìkan kọ́ yóò lé òṣì dànù fún yàn ní hajj èsìn hadithi yìí ngbà tí a ń ṣàlàyé rẹ̀ ẹrú ọlọ́run tí wọ́n nílé iṣẹ́ ìhaipom kọ́lọ́n kó bá sọ wọn wọ́n wá fi yẹn kan yé mi lẹ́yìn ètò pé south hadithi tẹ́ tún yẹn àwọn kan máa lo ọlọ́mọ fi ṣàánú wọn tẹ́nì kan bẹ́ẹ̀ tó ṣe wípé hajj ti dún ta tó bá wọn lọ ó nìkan ló dá lọ. ìgbà tó fẹ́ lọ gan kò rí owó san pé ìgbà tó padà dáyé ló wá san tó kù àwọn wá ní àwọn afá máa ka hadith kan wípé ìmọ̀ lọ mọ́rọ́ ma lọ hajj téèyàn bá bẹ̀ lọ níbẹ̀ ọlọ́run máa fi ń sílẹ̀kùn àrísìkì fún ọyàn olóṣìṣẹ́ lẹ́sìn tàjọ sí hajj èèyàn méje ló rán pẹ̀lú ara títí ẹ̀ haikọ́mù tó wá ní south ẹni tí mò ń sọ nìyẹn wọ́n dọ́gbọ́n ẹni tí mò ń sọ ni èèyàn méje pẹ̀lú náà lẹ́yìn tó lọ nídùú ta tó ṣe pé ó yáwó lọ ni ibi jásí pé ń tábẹ́ lọ ṣe lọ́hùn yìí bẹ́ẹ̀dá bá gbọ́ yé gbogbo ìṣòro ayé náà tí mẹ́lòmí ń sá kàbàkàbà káàkiri ọ̀nà àbáyọ wà ní ìsìlámù ó kàn kù ká débẹ̀ bó láti takùtọ̀ lọ́hùn gbogbo ìṣòro tí kò wá ní tí ń dì káàkiri tí ń wò pé ta lẹni tí ó bóun sọ́ọ̀fẹ́ ilé ẹni tí ó sọ̀fẹ̀ là ń lọ yìí gbàgede ọba dẹ́dà torínú tó róde ibi tó o lè ṣàlàyé rẹ̀ dẹ́ gan ó mọ̀ torí pé sòrò yẹn náà ló gbé kalẹ̀ fún ọbẹ̀ kó mọ̀ jẹ́ sòrò kó mọ̀ jádànwò òun ló sì mọ̀ yàn tán àyẹ̀wádìrú àyè yẹn ká mọ̀ lẹ́nu ro wà àti sàdúà àbí mi ìráyè àti bẹ̀ lọ́hùn àbí mo fẹ́ lọ wòran bì kan àwọn èèyàn ń ṣe tọ̀wáàfù kàábà láti bẹ̀ lọ́hùn ìwọ́n kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ o ẹjẹ́ adákùn Allah subhanahu wa ta'ala yóò jòrò wà lọ́rùn ó ń ṣe ọlọ́run wá ní wal hajjatul mabrura sẹ́rí hajj tó mọ́ náà ni hajj téèyàn wùwà pálapàla èèyàn ò súnmọ́ bèbè tépà tún iṣẹ́ hajj so gbẹlẹgẹ́dẹ́ bí wípé àyégé bí iṣẹ́ hajj kátùmá jiyàn kódà ìjiyàn ọ̀rọ̀ ẹ̀sìn gan gbọ́dọ̀ kéré tí wà táwọn èèyàn bá ti ń fàrọ̀ mara yín lọ́wọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn gan tó ti fẹ́ máa láruwó ó sì kí ni ó rà dákẹ́ gbájúmọ́ tiẹ̀ torí tọ́lọ̀ bá sọ ní wípé alhajju ashhurun ma'lumat oṣù tá à ń ṣiṣẹ́ hajj yìí oṣù kan tá a mà ní fàmẹ́n fọ́rọ̀dọ̀ fi hinna alhajj fala rafas ẹn tọ́lọ̀ ń bá ní iṣẹ́ hajj ti di ọ̀ràn àyàn fún lẹ́yìn tó ní àrísìkí tó sì ní àlàáfíà bó bá ti débẹ̀ fala rafas à ń sún mọ́bìnrin à ń kẹnu sóbìnrin ńgbà ń ṣe tàwáfù lọ́wọ́ ọmọbìnrin yẹn wù mí à mọ́jọ́ wọn o lásìkò hajj kò gbọ́dọ̀ wọn o ó déwọ̀ alájà mi mo mú lọ́wọ́ mo ti mú wọn ṣe sáyò lára mi rí bákan mọ́jára ó rí bákan o ẹ̀bẹ̀ ni bó bá ní nǹkan tó bá ilé jáde lára èèyàn fẹ́ máa rúfin díẹ̀ díẹ̀ nìyẹn wà náà fòsó kọ ibi tẹ́rọ bá ti pọ̀ oríṣiríṣi ìwà náà ní bẹ́ńbẹ́ bẹ́bá lẹ́ ń ṣe tàwáfù lọ́wọ́ ìdí fúnfún fún láàrin ara ẹni ẹlòmíì ó máa jáyàn lẹ́bù ẹlòmíì kò kú mọ̀ náà àwọn ọmọ ìyá wa funfun yẹn bí àwọn Asian continent yẹn àwọn òtẹ̀ tún dira wọn méjì mẹ́ta ni pé kí ẹ̀kan mọ́ wà wọn láàrin ó lè jẹ́ pé òun àti ìyàwó àtọmọ bíi méjì wọ́n dira wọn mú tí wọ́n dira wọn lásán mú ni wọn ní jẹ́ kó gbàárà àwọn kọjá láti ṣe tó fẹ́ ṣe àfi kó ṣe kí ni kò ní sùúrù wọ́n láfùsọ kọ ìwà tí ó mọ túmọ̀ sí kéèyàn gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu kí ẹ̀ má wò wàlá jìdáàlà fil hajj àríyànjiyàn ẹ má sì níbi ṣe hajj àní tẹ̀sìn gan tó bá ti wí tó ní tòun lòun máa ń ṣe ọ̀rá filẹ̀ máa ṣe ìbádà rẹ̀ ká tó pé ẹni báyìí ni ó wọlé níbò tí ń bọ̀ tọ̀hún ò lè wọlé kìnnìkan ni ó wọlé ẹ má gbé lọ síbi iṣẹ́ hajj ẹ fi yẹn lè fọlọ́n bá subhanahu wa ta'ala orílẹ̀-èdè wa pẹ̀lú ògo ọlọ́run yóò rọ̀ wá lọ́rùn gbogbo tí rọrùn náà fi wá ó hàn sọ́lọ́run yóò bá wa tún ṣe ànábì wá ní tí hajj rẹ̀ bá mọ́ ní bá ti ṣàlàyé yìí kò sí ẹ̀san kan rí wájú ọlọ́run afàlìjẹ́nà irun wa kí gbogbo pẹ́pẹ́ fúru wá níwájú ọlọ́run torí kí ni ìrìṣẹ́ àlìjẹ́nà ni ẹ̀dà Allah subhanahu ta'ala ní fún gbogbo wa la ilaha ibi tá a kọ́ ń lọ nílùú àná Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlá tí ń bẹ fúnlù náà gbogbo wa láti máa ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa ó ní almasihu dajjal the false messiah gbogbo ibi tí ó máa mú aburú rẹ̀ wọ̀ tó bá délé ayé nínú ìlú tí Allah subhanahu wa ta'ala ó sọ tí ò ní lè wọ̀ láyé ó ní Madina gbogbo ohun tí ń jẹ́ àgbákò gbà ayé tí ó máa tọ́ka pálíkì á máa súnmọ́ wọn ní ráǹfààní àti wọ̀ Madina ìgbàgbọ́ wa sílùú yìí ó lágbára púpọ̀ ló fi já sí wípé bàbá báyìí jẹ́ǹtì kẹrin tẹ́nímọ́kà alákọlọ kátó Madina ẹ̀mí ẹlòmí ò ní balẹ̀ yóò láwọn tí mo ti ń gbọ́ mọ̀dínà náà kọ́ mọ́ ń lọ kán tó wá maka kọ́lọ́n ṣe rọrùn fún wa bẹ́ẹ̀ káwá dì kankan mọ́wọ́ kò síṣẹ́ kan nínú iṣẹ́ hajj tá à ń ṣe ní mọ̀dínà o kò sí iṣẹ́ kan nínú tá à ń ṣe nígboro mọ̀dínà gbogbo iṣẹ́ hajj wa kò tayọ àyè bíi mẹ́ta sí mẹ́rin maka mina arafa muzdalifa a sì padà sí maka bí iṣẹ́ hajj kan tá à ń ṣe nígboro Madina ṣùgbọ́n lábala bóòlù yóò ṣe wá ṣe ṣe hajj tó ní gbèlú àná Muhammad sallallahu alaihi wasallam bó kú ọ láti ń bẹ fún ká kírun láyé yẹn ìyẹn ní mọ́ṣáláṣí ànágbèrò Madina ó tún téèyàn ń sojú kòkòrò rẹ̀ tó ní mo fẹ́ lọ Madina àná Muhammad sallallahu alaihi wasallam nínú hadith Abu Hurairah radiyallahu anhu anábì ní gbogbo mọ́ṣáláṣí tí ń bẹ lókè ìpẹ̀ yìí bẹ́ẹ̀ bá kírun dèédé ládàá yín náà lẹ́gbà bíi twenty five bíi twenty seven tẹ́ ẹ bá kí ní jàmáà àmọ́ ní mọ́ṣáláṣí tèmi yìí bẹ́yàn bá kírun ẹyọ kan nú ẹ̀ yóò gba one thousand sí ládàá sínú téèyàn kí láwọn mọ́ṣáláṣí tó kù àfi mọ́ṣáláṣí ilé ọlọ́run nígboro maka ẹ dákun jàmáà mùsùlùmí àjọ kí zuwọ́rù ẹni ń bẹ ní nàìjíríà àbí ń bẹ nù Saudi náà tí ò jẹ́ mọ́ṣáláṣí ànábì Riyadh ló wà ní Qasim ló wà ní tọ́ìfù ló wà ní kódà ìbá àjẹgbòòrò Madina náà ní mọ́ṣáláṣí wọn bá wà tí ò bá ti jẹ́ mọ́ṣáláṣí tànábì dèdè lára kan lájọgbà àmọ́ mọ́ṣáláṣí tànábì one thousand reward for a single solar ìbá àjẹrùn ọ̀ràn ẹ̀yàn ìbá àjẹnáfílà ìbá jẹ́ ọ̀ràn ẹ̀yàn ìbá jẹ́ kí ni nàfìlà ìbá jẹ́ àdákí ìbá jẹ́ mo orí kí lẹ́yìn máàmù ìbá jẹ́ àdákí kí n tó ṣe sánú hòtẹ́ẹ̀l kí n tó ṣe kí n tó se wọ́n ti kí jàmá àtán mo wá dákí kò sí yàtọ̀ anábì ní mọ́ṣáláṣí mi tó tún nírú ládá tàbí ti tiẹ̀ tún ju ti mọ́ṣáláṣí tèmi lọ onítọ́lọ́ ní gbòrò mọ́kà ìyẹn one hundred thousand ní títí ẹ̀ tànàbí tó jìnnà sí wọn sọ mọ́ra wọn mia one thousand di ti ń jẹ́ reward lẹ́yìn tó bá kírun ní mọ́ṣáláṣí ọlọ́run nígboro mọ́kà ó gbà compared sí tànàbí tí ó gba one thousand anábìyí ti bẹ́ẹ̀ jùlọ mẹ́kìdís five hundred lòun wọ́n yìí tànàbí fẹ́ súnmọ́ra wọn lẹ́sìn pé láyé ọjọ́ òun àwa sì gbọ́njú máa bàbá wa kan tí wọ́n lọ hajj wọ́n máa ń pè wọ́n ní hajj kudus hajj kudus hajj kudus láwọn àgbà eré yẹn bá ti lọ hajj yóò lọ bẹ̀yẹn náà yóò kó maka yóò kó madina yóò tún lọ bethel makdis jerusalem yóò tún débẹ̀ nǹkan ní àwa mùsùlùmí láàyè yẹn ọlọ́wọ́ gbà fún wa padà ń bẹ lọ́wọ́ àwọn ọ̀tá islam ọlọ́wọ́ gbà fún wa padà ìtọ́lọ́wọ́ sì gbà fún wa padà náà ní tàwáfíìdà àti sunnah tàwíìdì àti súnà láfìrí gbà ti dúró tọ ọlọ́run tí ò sí ẹbọ nínú àlámàrí wa kí lánàá ń ṣe ọlọ́run sì kó wá ríra mọ́ ọlọ́run sì tán láti gbọ́gbé wa naam adèlú madina a sì ná fílà ń bẹ ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ alọ̀rọ̀ ọdọ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni wọ́n ti ní ká download application nusuk ká lọ sí booking bẹ́yìn ò bá sí booking èyàn kan ní ìsinmi ò sí ń bẹ́ ọkùn ní ráyè wọlé o wọ́n ti ṣètò yẹn débi wípé òun ló rọ́gbọ́n dá sí ẹni bá lọ lẹ́sìn tájọ lọ yóò rí èèmọ̀ tí wọ́n ha àwọn èèyàn àwọn ọlọ́pàá yìí ò ní jẹ́ kó wọlé o ẹ̀rí tí màtá bá ṣe booking yẹn tán wọ́n á gbé káàdì kan wá fún wa tí ó ṣe òpin àti wà booked káàdì yẹn làwọn èèyàn bèèrè báyìí tó bá tún wá lọ ṣe booking tí àsìkò tó lọ sí yàtọ̀ sásìkò tí ó wà nù káàdì yẹn for example èmi 1620 ni which is 420 ìrọ̀lẹ́ lẹ́yìn alfred mo book tèmi sí lọ́jọ́ sọ́ọ̀sì tí mo ráyè sí kí n wá lọ lọ́jọ́ west tadọ́hùn kí ní ṣe bí ẹ̀hún sáà ní mọ̀ pé àbí kí n lọ lẹ́yìn lọ́jọ́ tọ́ọ̀sì tí bá ti ṣó ẹ̀sìn ọ̀dá ìwọ yìí fẹ́ ṣe màdàrú ni àsìkò tó ṣe búkì yẹn sí ni kò ṣe kí ni nìkò wá ẹ sì rí pásìkò àwọn ọkùnrin yàtọ̀ sí ti àwọn obìnrin ayé yẹn ayé ọ̀wọ̀ ni rọ́ọ̀dọ̀ yẹn ayé ọ̀wọ̀ ni aná muhammadu sallallahu alaihi wasallam ó ní máa bayna bayti wa minbari rawdatun min riyadil janna in ti ń bẹ láàrin ilé mi ànábì tí mò ń gbé àti ibi tí mímbà rí èmi ànábì wà àbàtà ló jẹ́ nábàtà nínú hadithi kan ànábì ní mímbà rí mi tí mo lórí rẹ̀ yìí ló jẹ́ nábàtà ni o à ń bẹ níbẹ̀ à ń ṣe náà fìlà èrò ń pọ̀ lóòótọ́ wá spéèsì tó fi bá ti wá ṣe náà asalama sun ṣe ọlọ́run sallallahu alaihi wasallam asalama sí abubakiri tó jọwọ́ ọ̀tún rẹ̀ ńgbà tí ń bẹ lóde ayé ọwọ́ ọ̀tún rẹ̀ náà ní gbòkúta asalama sí umar radiyallahu anhu ana muhammadu sallallahu alaihi wasallam ó fi gbogbo àwa tó kù afẹ́nìkọ̀ọ̀kan tọ́lọ̀n bá tó fẹ́ fi pánlé ló kù bíyàn bá ti kú tó bá ti pẹ́ náà ti sín ilẹ̀ ó jẹ gbogbo tí ń jẹ ikú tí ń jẹ́ ara rẹ̀ yóò jẹ láìfi sára àìfi ṣe fáàrí fún yàn pupa mú pupa wa àìfi ṣe fáàrí wa èyí tá lè máa gbìyànjú àti ṣẹ́lé lórí wájú ọlọ́run òun ni bó lẹ̀mí wá ti fẹ́ máa ju para wa lọ bóò ní wá wá iṣẹ́ wa ti fẹ́ mọ́ ju àwọ̀ wa lọ ìta bùkátà sí nìyẹn torí gbogbo ara wa tẹ́lẹ̀ oúnjẹ ilẹ̀ ni àmọ́ àwọn ànábì ọlọ́run ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ibi tí wọ́n bá kú sí ni wọ́n ń sin wọ́n sí ilẹ̀ òsì ní jẹran wọn láyéláyé èèwọ̀ ni fúnlẹ̀ ìgbà tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tọ́lọ́jọ́ súnmọ́ tó fi ilẹ̀ ayé lẹ̀ ó wá pe àwọn ìyàwó rẹ̀ jọ including ìyàwó rẹ̀ ọmọdé ìyàwó Aisha kọ́lọ̀n kó bá tẹ́ gbogbo wọn kó bá yọ́nà sí gbogbo ó lẹ́yìn ìyàwó ni! ó tọrọ kẹ́kẹ́ bó ti ń se mí mo bùkátà sẹ́ni ó lè mi ti dàgbà lọ́jọ́ orí sáwọn bá kó sí pé inú yàrá Aisha ni màá lọ kó lè máa rí mi tọ́jú dáadáa gbogbo wọn sì pẹnu pọ̀ pé òun ṣe ọlọ ayọnu sí bẹ́ẹ̀ ó yàtọ̀ fún wọn tó níyàwó méjì tó níyàwó mẹ́ta tó pé military approach tó fi ń tó lé ló fi dá lérú tó ní politics lọ́wọ́ wọ́n ṣe ọlọ́run kọ́ tẹ́ bá níyàwó méjì mẹ́ta bó lẹ́sì máa darí wọn ó wá kú ìyàwó kan nínú àwọn ìyàwó tó pè kalẹ̀ bẹ́ẹ̀ tó wà lóun yarí ẹ ti mọ̀ pé òun lẹ́kọ̀ọ́ nìyẹn torí kò ti fún lọ́wọ́ tó bó ń ṣe ọlọ́run bá yarí jọ́ náà tí ò fi lọ àwọn ìyàwó tó kù tó ní ó yá Aisha tọ́jú yàrá rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ mo fẹ́ fẹ́ máa lò sí àwọn ìyàwó ànábì tó kù ní sọ̀n kẹ́kẹ́ torí wọ́n gbà wípé wáyù náà ní ládòkè sánmà àmọ́ tó ti bẹ́ẹ̀ ó pè wọ́n kalẹ̀ ẹni tó sọ ń ṣe ọlọ́run dèrò ẹni tó padà wá kú sínú ilé ìyàwó Aisha nìyẹn radiyallahu anha ó ṣe ọlọ́run kú sínú yàrá yàwà Aisha wọ́n sí síbẹ̀ nígbàtí àwọn bákìrì wá dépò kìláfà lẹ́yìn kú ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó wá pè àwọn sọ̀hábà wọ́n nígbà tó ń ṣe ọlọ́run bẹ láyé ẹ̀dì pé lọ́tún lọ́tún lọ́tún ànábì náà ni mo sábà máa ń wà ẹ ti mọ ohun èmi náà bẹ́ẹ̀ ni pé kí sùn lẹ́gbẹ̀ẹ́ ànábì bẹ́ẹ̀ bá yọnu sí bẹ́ẹ̀ gbogbo àwọn sàábà láwọn pẹ̀nù kù sí àwúbákìrì kú ó lọ ọdún méjì sọdún méjì ààbọ̀ wọ́n sì náà sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àná Muhammad sallallahu alaihi wasallam ìgbà tásìkò tí lórun tó òun lo ọdún mẹ́wàá àti bí oṣù bíi ẹni tó pa tó gun ní nǹkan lójú níbi títí kírun lọ́wọ́ ó wá sáàsùn ọjọ́ bíi mélòó kan látàrí gígùn tí wọ́n gún yẹn kásìkò rẹ̀ tó tó ó tún bí àwọn sọ̀hábà ó ní ẹ̀dá kù bí àwọn bákìlì bá ń dó lọ́wọ́ ọ̀tún ànábì ọwọ́ àlàáfíà ìlèmí náà ń dó mi náà sùn sẹ́gbẹ̀ẹ́ ànábì àlàáfíà gba àwọn sọ̀hábà náà sì yọnu sí wọ́n yọnu sí bẹ́ẹ̀ ni wípé ipò táwọn méjèèjì yìí ní lọ́dọ̀ tó ni wọ́n wà lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ tó ń compromise ẹ̀ torí ẹ̀ wọ́n sì juwọ́ lẹ̀ kò lè jẹ́rìí fẹ́mi àti yín tàǹbẹ̀ lẹ́yìn wọn láti máa sọ fáwọn mọ̀lẹ́bí wa wípé inú yàrá nìkan sì wá sẹ́mẹ́tì mùsùlùmí ni wọ́n gbà wà lọ àwa yìí sí Abubakar àìsè Umar kódà lẹ́yìn àwọn méjèèjì yìí kò tún sẹ́lòmíì tó torí bẹ́ẹ̀ mà ńgbà wọ́n sì fara máa tí wọ́n sin síbẹ̀ ìyẹn òun ló fà á tí sọ wípé ìgbà tọ́kọ mi kú tí wọ́n sí sínú yàrá mi tó sálẹ̀ sí tí bàbá mi náà tọrọ lọ́rọ̀ àwọn sàhábà pé òun fẹ́ sùn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọkọ mi ó ọlọ́run tí wọ́n fún láyè ó nu máa ń fi láti wọ yàrá yẹn bí n bá ṣe múra náà mo ṣe múra máa wọ ọbẹ̀ torí pé ó ń ṣe ọlọ́run rí ọkọ mi ni Abubakar nìyí bàbá mi lòun àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe síbẹ̀ tán mi ilé wọ ọbẹ̀ náà fi kí n borí mi ilé wọbẹ̀ mọ́ àti kí n borí mi torí pájóòjì ni ọmọrù jẹ́ sí mi kìí sẹ́ni tó gbọdọ̀ máa rí mi ẹ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lẹ́ni èwo la fẹ́ rí lára tán ẹ̀kọ́ ní tọ́lọ̀ bá sàánú tó bá ń gbójú nìkan lókù kámúyìn náà tàbí ṣe ẹ̀kọ́ ẹ̀sìn pé ẹ orú ìwà àtijú ìwà ẹ̀kọ́ ẹ̀sìn ìwà bẹ̀rù ọlọ́run tí ń bẹ lára ìyá wa Aisha radiyallahu anha sọ́mọ̀ pé humanly ó yẹ káwọn oníwò pèsè bí mòrù ti kú só tún lè rí mọ́ni àyíbẹ̀ẹ̀kọ́ àmọ́ ìtìjú àtúndú ayé ànábì tí mòrò lè ní àṣẹ́sì kórí lẹ́yìn àwúbákìlù jẹ́ àbá rẹ̀ náà ló mú pé ń gbò òkúta náà ẹni ìtìjú náà ni mi gbọ́dọ̀ máa tún wọbẹ̀ lọ kí gbogbo wọn papọ̀ kí n tún wà níwà bí mo ṣe wà bí kí n tún ra mú bá kẹ́ gbogbo wọn papọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tò tẹ̀lera wọn ni ẹ rí àwọn apá kan nínú àwọn jẹ́ funfun abalawa ti ilẹ̀ yìí náà wọ́n máa ara géètì yẹn nínú tí ẹ̀rí rẹ̀ ń tó wa lọ́wọ́ ni wípé ibi tí wọ́n kan sin ànábìsí tó jẹ́nu yàrá ìyá wa Aisha tí àwọn bá sí ń bẹ lọ́wọ́ tó ànábì ń bẹ lọ́wọ́ àlàáfíà géètì bíi méje márùn-ún òun ló tẹ̀tẹ̀lera wọn kátólì tàríntà tó já sí kò wọ sàárẹ̀ ànábì lọ kó ló lọ ń wá àlùbáríkà ń bẹ bèlè pé yóò máa kó sàárẹ̀ yóò máa kó yẹ́pẹ̀ sàárẹ̀ ànábì yóò máa kó gbára yóò máa rọra pé òun wá ànábì ẹni tí ò ní sọ sàárẹ̀ ànábì bọ́ láyé àdúrà ànábì nígbà tó fi láyé lẹ̀ ó ní má ṣe orí gbogbo ibi tá a bá ń lọ láyé gbogbo ní islam ti láyé kan ní ọlá ká máa kára lọ máa kára lọ máa kára lọ lẹ́yìn hajarul aswad asọ̀rọ̀ débẹ̀ wọ́n ní bó ti kí ayé ń kó lọ́lá tó kò lè lọ́lá tó kaaba kò lè ní ọlá tó ó lè ṣeé ṣe gẹ́gẹ́ bí ìṣe dawa link kọ́lọ̀n kí ó bá ṣàlékún dáadáa wọn wọ́n máa ń fẹ́ pé tá a bá ti lọ Madina àwọn àyíkọ̀ọ̀kan náà ń bẹ tó jẹ́ site wọ́n kàn fẹ́ kákan lọ bẹ́ẹ̀ ká mọ́ tan ibẹ̀ kìí ṣe pé iṣẹ́ ìjọsìn kan bẹ tá à ń ṣe ní àwọn àyè yẹn kódà ilé tá à ń sọ yìí náà àwọn afáà ní kọ́mẹ́ǹtì lé lórí pé kò sínú ṣe sí àwọn tá a gbẹ̀sìn lọ́wọ́ wọn àwọn tí wọ́n fẹ̀yìn sọdá sọ́dọ̀ tiwa tá a gbà lọ́wọ́ wọn làwọn direct students àná Muhammad gan àwọn sahaba kiram radiyallahu anhu kò sínú ṣe sí wọn nígbà tá à bí ikú tán kó wá wọn wà scattered ẹni tó lọ Sham ẹni lọ Iraq gbogbo wọn lọ bẹ́ẹ̀ wọ́n èyí wá fẹ́ wá sí Madina láti ṣe ìjọsìn bẹ́ẹ̀ ká máa wá tọ àwọn àyè káàkiri àwọn náà sáà jagun láwọn àyè wọn yẹn wọn èyí ọbẹ bẹ̀ má náà fi wá sọ wípé béèyàn bá tiẹ̀ lóun lọ bẹ̀ kó mọ̀ sọ di ẹ̀sìn kó mọ̀ sọ di bíi pé ah, mọ́sálásí ànábì ah mo mí sàtìkírun bẹ̀ ibi náà mo tún wá mí sẹ̀ láti dé ògbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kó ka fún pé tọ́rísìmù lásán náà ni ní ìsín nígbà ń lọ àwọn àyè wọ̀nyẹn àwọn wa á pariwo títí ní platform ẹ jáde o a lọ sáyè báyò kákan fi nanjú ìtàn tó bá rọ̀ mọ́ bẹ́ẹ̀ ká gbọ́ ẹlòmí ò ní rí ẹlòmí ò ní jáde àmì ò tara ha kí la wá ṣe ṣe yẹn ó yẹ jáde wọn náà kì í lábẹ́ wípé èmi náà kó nàìjíríà mo wá fẹ́ sí tọ́ nígboro Saudi mo wá wo àwọn àyè náà mo lọ bẹ̀ túmọ̀ rẹ̀ nìyẹn kódà àwọn àyè mi ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́ta nítorí ṣẹlẹ̀ mi àti àìsàn kò ń bẹ̀ tó kèé sọ̀rọ̀ yẹn o mọ̀mọ́ yẹn bá lọ kò sí aburú bàbá sì rá àwọn aláìmọ̀ká tí wọ́n dérò àwọn àyè wọ̀nyí tán bu ìpẹ́ ẹbẹ̀ tán bu sápò tán ti mọ̀ wípé ìṣe náà ni àìgbọ́ ẹ̀sìn yétó tí Allah subhanahu wa ta'ala kọ́mọ́sà ìṣe ní ọ̀rùn a kò ní Madina a wà bẹ̀rẹ̀ ṣe hajj tàbá tí ń kò Madina ẹ iṣẹ́ hajj fẹ́ bẹ̀rẹ̀ o torí pé hajj táwà ń ṣe là ń pè ní hajj àtàmọ́tọ̀ hajj ká ṣe múrọ́ papọ̀ mọ́ hajj tó já sí pé lálàfo ọjọ́ tàbá fi ṣe tán sí ọjọ́ tí hajj ó bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan gbádùn lé tí ìsìláàmù ṣe léèwọ̀ fẹ́ni tó bá ń bẹ nínú aṣọ ìhàrán náà fi ń pè ní hajj àtàmọ́tọ̀rọ̀ a ti parí iṣẹ́ ọmọrọ̀ wa orídìí ọjọ́ bíi méjì sọjọ́ mẹ́ta kí ṣe hajj tó bẹ̀rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ láìsẹ́ a ṣe wa iṣẹ́ hajj ọ̀sẹ̀ ni kò pé bàbá ti fẹ́ kú ní wa ká gbèsè àkọ́kọ́ nìyẹn ẹ tó bá láwọn arun tí ó bá fádánù lára kó fa lẹ́yìn ẹrùngbà ẹrùngbà <laughs> àìfọwọ́ kan ká fi ilẹ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ pẹ̀lú ògo ọlọ́run àwọn bàbá wa kan níjọ́ kìíní àná nílùú kan tí mo gbé tí mo kí ń bẹ̀ dáadáa tí bá ti ń ṣe wá sí ọ̀rọ̀ rọra lórí ìjókòó ó rọra ọjọ́ kan mo parí ní mo owó èmi náà ti ń ṣe bí tí ẹ̀yìn máa ń hún mi ní mo ní ẹmọ dẹ̀wò díẹ̀ díẹ̀ kò ní hún yímọ́ tó bá yá kúndà ohun mi àwọn ládá wọ́n káwọn náà gba ládá mi máa ń hún mi ẹjá gbìyànjú ọlọ́run yóò rọrùn pẹ̀lú gọ́ọ̀lọ́run àwọn tá a jóbìnrin náà tó bá lẹ́yìn gbà tá bá ṣe léè tán káwẹ̀ ìwẹ̀ súnà wa bí ìwẹ̀ ọjọ́ júmọ́ à tá a bá wẹ̀ tán àbí ìwẹ̀ gbígbà wípé obìnrin ṣe nǹkan oṣù tán àbóṣẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ dá lára rẹ̀ ìwẹ̀ ẹ̀sìn tá a máa ń wẹ̀ yẹn ká wẹ̀ tá a bá wẹ̀ tán a lè lo lọ́fíńdà sára perfume a lè lo sára láwa tá a jọkùnrin ni o obìnrin ò kí ń lo perfume sára jáde tí bá ń bẹ nínú ilé wọn àtọkọ àtọmọ ìsìláàmù fún níyọ̀ǹda rẹ̀ àmọ́ kó lo perfume sára tí ó máa dá fìtínà ẹlẹ́sẹ̀ mi àwọn ọkùnrin tí a sàn zìnà ń bẹ ní ọkàn wọn ta ànábì tó bá ilé darí ilé padà kó ya wẹjà nọ́mbà o fàyà zàníyà ó ti dún zìnà ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni àmọ́ ní bá ń bẹ́nu létí ò lọ́ọ̀bì kan á ah, kó máa jáfi kan sọ́kọ rẹ̀ lọ́rùn àtàwọn ọmọ òṣàbùrù àwọn ọkùnrin aláǹfààní rẹ̀ bàbá ti lò tán àwàgbé ìrọ̀mù wa ẹ àwọn fídíòsì tí wọ́n ń sẹ́ndì ní wọ́sá ní gúùpù wa yẹn kọ́lọ̀n kó tún ṣe àlékún dáadáa wá link gbogbo ọ̀nà tó já sí pé bàbá rẹ̀ tí ó mú wa ṣe gan táwọn náà bá tẹ̀lé àwọn fídíòsì yẹn á lè ṣe fúnra wa náà ti sánà ẹ̀rí pé níbi ìhrọ́m gbígbé wọ́n gbé àwòrán ọkùnrin kan wá tó ṣàlàyé bá ti ń gbé ìhrọ́m bá ti ń ṣe á gbé ìhrọ́m wa ṣùgbọ́n àní pakájà rẹ̀ àní pakájà aṣọ ìhrọ́m wa. akànpé lásán ni èyí tó jẹ́ rò àrò èyí tó jẹ́ lókè àdàbùra àwa ní tún gé kaná mọ́ nígbà a ti yẹn tán àní kan lára mọ́ ti yẹn tán gbogbo ohun tí ó ń jẹ́ wọ ìhẹ̀rọ́mù là ń kàkalẹ̀ yìí aṣọ ìhẹ̀rọ́mù fúnra rẹ̀ náà ìsàsọ tí wọ́n rán a sì ní wọ̀n sísàlẹ̀ abá ti rí bọ́ksà tí wọn ò rán bẹ́ẹ̀ bí wọn ò sì rán kò sí pàǹtà wọ́n ta ni wọ́n náà fi ríra bọ́lọ́run se dá ọ ní kólóbó tó wálé ayé láìmú kẹkẹ sára bó ṣe wà lábẹ́ ìhárọ̀mù náà nìyẹn láti gbọ́dọ̀ ní ẹ̀kọ́ bó láti ṣe aṣọ ìhárọ̀mù yẹn ká máa pàtìṣẹ̀ dáadáa kó mọ́ dìgbà wípé à ń lọ ṣe gbogbo rẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí ń túyàlá àgbẹ̀ ìhárọ̀mù wa bẹ́ẹ̀ kò sí ń tó burú nù táwọn afá sọ tó bá já sí pé wọ́lẹ̀tì ta fẹ́ lò tí fóònù wà tó wà tó dàbí bẹ́ẹ̀tì yẹn a lè lò yẹn torí pé kìí ṣara sọ ló ń wà ó lè láwọn kankan tá a mọ̀ pé wà necessary as items tàbí kó mọ̀ wà lára wa ó ti wá láwọn bẹ́ẹ̀tì kan tó lè pé bíi wọ́lẹ̀tì bíi pọ́ọ̀sì wà mẹ́ẹ̀ báyìí wọ́n sáàánú náà ni àmọ́ kìí ṣara aṣọ ìrọ́mù ló ń wà àwọ̀lé aṣọ ni kò sábúrú lórí eléyìí a wà gbéra a ma lọ sí train ẹ̀dákùn lórígun tá a dé yìí ẹjá ìtìyà àpẹẹrẹ wa sí àkíyèsí kó mọ̀ sí pé tó ṣẹlẹ̀ kan lọ́dún tó kọjá kó mọ̀ tó rí ara ẹ̀ náà train ni máa ń sábà rọ àwọn alálàájì káwọ̀ láti gbòrò sí maka torí pé congestion yẹn máa ń ìrìn tí yóò lé ju bí six hours sí lọ ẹlẹ́mọ̀ bí twelve hours rìn so àìkọ́ wọn máa ń believe lórí comfort ẹ̀wọ̀n ní káyé iṣẹ́ hajj ká délé padà ká ní ó rẹ̀ ni kò lè lọ bí iṣẹ́ ni ara òun darí ọjọ́ kẹjọ kẹta takamá ibi iṣẹ́ rẹ̀ padà síbẹ̀ òun ló mú ìrọ̀rùn àǹgùn tírẹ́nì wá ṣe wá rí pa àgùn train yẹn tàbá ti ń wọlé àwọn èyí farabalẹ̀ tí train wá bá gbéra a lè mọ́ ìjùsẹ́jú márùn lọ sáfìdí ẹ̀ tí wọ́n ń pè ní mikot mikot yẹn àyè kan ni tó ń ṣe ọlọ́run bá ti là fara madina sallallahu alaihi wasallam sallam pé tẹ́ bá fẹ́ lọ ṣiṣẹ́ hajj àyè lẹ́tì dé ihram kódà tá a bá nínú àwọn ẹlòmíì tán ní àwọn ò ní gbé ihram àwọn láti maka káwọn wọ aṣọ yẹn ó dìgbà táwọn bá dé ní kóòtù wọn right àmọ́ ó lè mọ̀rọ̀ ní mi kóòtù so ká ti gbé kúrò nínú hòtẹ́ẹ̀ wa òun ló ṣe kí ni ló mú ọrùn wá tàbádémì kọ́ọ̀tù yẹn ibẹ̀ láti kọ́kọ́ mú àníyàn ṣe hajj wá wá a ní labbaik Allahumma umrah wa hajja ọlọ́run jẹ́ ọ nípa iṣẹ́ umrah àti hajj mi awibẹ̀ Allahumma aw labbaik Allahumma umrah wa hajja labbaika Allahumma umra wa hajja tá a bá ti wí tán ní tí ó tẹ̀lé labbaika Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak ní tá a máa wá wí nìyẹn títí gbòrò ń gbé yàn lọ tó tún jí padà ó láwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́yìn sọ kí ẹgbàgbéra ẹ̀tún wọ́n jí padà ogún lẹ́mọ̀ sí kíni lẹ́mọ̀ wú títí táfi wọ mọ́ta sẹ́ẹ̀rí táà bá fi lè gbé ìṣòrọ́mù wa pẹ̀lú àníyàn labbaik Allahumma umra wa hajja mímí ìkọ́ọ̀tù yẹn kásì bẹ̀rẹ̀ tẹ́lbíyà tó bá jẹ́ bàtà kó mí ìkọ́ọ̀tù tán ni ah mi ìrántí sọ àníyàn tèmi ní mí òfin ẹ̀sìn ni Madina ó wà lọ tún gbé ẹ̀sìn pé tírínì ò ní dé èèyàn bá ń sọ àwọn tó bá rí pé mọ́tò ní nìsín olóẹmọ́ olóẹmọ́ olóẹmọ́ lọ fẹ́ padà síbẹ̀ ńlọ tún gbé láfi ní ká farabalẹ̀ àwọn kan lẹ́sìn ẹjọ́ wọn rò fá títí kódà báwọn èèyàn ṣe ń signify pé ayé yẹn láwa a padà tún wá lọ tún ìrọ́m mí ìgbéǹgbà dé mọ́kà ni o kọ́lọ́n kó mọ́nù wàhálà dáa rẹ̀ ẹ̀ ọ̀sán láti máa wá ṣe báyìí kí la sí ìbá kí tí ń gbà náà ẹjọ́ lẹ́ ń rò àdìpadà sí màjínà máa kí wá kí ni fọ́ọ̀dì tí ẹ̀wọ̀n náà máa ń gbé kan èmi máa tẹ̀lé yín lọ́bẹ̀ ẹ̀ àlọ́ náà ni ẹ ni so ẹ ẹjẹ́ agbóyànjú ká ibi tá lọ yìí àlọ́ sàwàdà ń bẹ̀ ní tó fẹ́ ṣe àmì mílíọ̀nù tá a kólẹ̀ fún ẹja máa tí a fẹ́ lọ ṣe lọ́hùn tábà ti ń dé mọ́kà àwọn ẹrù wa wọ́n ní ká lọ kó sí hòtẹ́ọ̀ sẹ́lẹ̀ gbogbo àtàwátà ajóbìnrin àtàwátà ajókùnrin kí ìrọ́mù ń bẹ lára wa kìí ṣe wọ̀ ní kéèyàn lọ hòtẹ́ẹ̀ kó tó wá sí Káàbà o torúbẹ̀rù tó kú lọ́wọ́ òun ní fún ọ láyè kó kó wọnú mọ́ṣáláṣí hòtẹ́ẹ̀lì wọn tó wà nù kàn tó wà ní mọ́kà yẹn láwọn kọ́kọ́ gba àwọn ẹrù yẹn síná ó lè fẹ́ lọ́ra díẹ̀ ẹ̀kíní kan ò tí rẹ́dì àwọn kan ò tí ṣèkíní kan ẹ mọ̀ jẹ́ ara hùn nígbà má tó dá wa lóhùn tán tó ní kálukú mú rúùmù ẹ̀ tó kẹ́rù ẹ̀ síbẹ̀ kẹ́ ẹ gba gbogbo kí nǹkan tẹ́sí mọ́ tẹ́sí máa jáde àwa náà ta sì fẹ́ kó yín sí àwa náà ní sùúrù torí ibi tá à ń lọ afẹ́ lọ ọkọ mọ̀ ń kéwu ni ẹ dákọ̀ yín bàbá wa sábà mọ̀ ń kánjú Eh, àfáà gidi tí ó bá láti yọrí lọ́rọ̀ ọmọ kí ó kèé kí ni fèé àwọn náà ní sùúrù ńgbà bá ti tán ní òtẹ́ yẹn lọ síbi láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọrọ̀ ṣíṣe àti gbé ìṣòro ọmọ wa tẹ́lẹ̀bí àwa la ṣe dé maka first step ti lọ ń yẹn second step lábẹ́ dé kaaba síbẹ̀ a rí green light níbẹ̀ downstairs níbi tí kaaba gangan wà àti upstairs kìíní àti upstairs kejì ibi tó ṣe déédéé ibi tí hajarul asfalt wà náà láwọn àyè wọ̀nyẹn wọ́n ti fi iná green yẹn náà wọ́n ti fi indicate síbẹ̀ tó já sí pé tá bá rẹ́yìn tí ò rí àǹfààní kó ibi upstairs kejì sẹ́wárí kò sí yàtọ̀ láàrin méjèèjì jù yàtọ̀ ẹ̀kan lọ kàábà ní nísàlẹ̀ yìí èrò kún bẹ̀ ibẹ̀ wà congested àbítàbà fúnra yín pa nìkan lókù wọ́n tún ṣe ní nítorí bírú ààyè yìí ẹ tún lè gbàbẹ̀ náà the same thing náà lẹ́tì ọmọ ṣe ibòmíì náà tún wà tó tún jókè gbogbo àwọn ààyè yẹn ààyè tá ti lè ṣe tàwáàfù ni tiẹ̀ tó bá ṣe ní upstairs unlike ẹ tó ṣe pé ó ṣe ń lẹ̀ẹ́lẹ̀ tó ṣe pé ó kànlẹ̀ fẹ́ẹ̀ lè fọwọ́ kan kàábà direct ìkejì ni wípé ṣe rí rand téèyàn ó yìí nísàlẹ̀ yẹn kò fẹ̀ tó jẹ́ extension ní òkè tòkì yẹn lè take time ṣùgbọ́n at the same time ó tún wà yìí sí àjùsàlẹ̀ lọ torí pé èrò kì í pọ̀ lókè yẹn tó ìsàlẹ̀ àrùpá ń gbọ́yé ṣùgbọ́n bóyá ládà kan jù kan lọ kò sí ládà tó jura wọn lọ ìsàlẹ̀ tá à ń sọ nípa wípé ká lè fọwọ́ kan hajjáde lásán wádìí yìí náà kálẹ̀kí ìsẹ̀ náà kò rọrùn o kò rọrùn àti súnmọ́ bẹ́ẹ̀ kò ló kí ìsẹ̀ ó fọwọ́ kàn lẹ́yìn ìtànàbí sọ òòrá ń fà náà ti lè débẹ̀ fọwọ́ kàn ọ̀rá nàka sí báyìí kò sì kí ìsẹ̀ ọmọta yẹn ìwọ náà ti ṣe ìtànàbí ní aṣí kíni kàṣì ànábì ṣe kíní ó ṣe kejì àwọn sábà ṣe kíní wọ́n ṣe kejì olóòfà tí a fáwa inú al-Khattab al-Khattabi radiyallahu ìgbà tí wọ́n ṣiṣẹ́ hajj kan wọ́n dé àyè tó kúta dúdú yìí wà wọ́n kì í sí ẹ̀ lẹ́gbà tí wọ́n fọwọ́ kan tán wọ́n wá ní innaka hajarun la tanfa wala tadur òkúta lásán ni ọ́ o ò lè ṣèyàn láǹfààní kan bẹ́ẹ̀ sì ni bẹ́yìn ò bá kì í sí rẹ̀ náà o ò lè pààyàn lára kò sáàbúrú kan tó òkúta ògún àbí àpáta òòṣà tí wọ́n lè tẹ́ ẹ̀bá rúbọ ìṣàlẹ̀ tẹ́ ẹ̀bá rúbọ ń bẹ̀ laula anni ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam yuqabbiluk ma qabbaltuk tí ìbá sí tí mo rí ànábì tó náà kí sí ẹ tó wá di ẹ̀sìn mi ìbá tí mọ́ fẹ́nu kọ́ bọ́lọ́ba fún wa láyé tàbá dé Madina a bismillah Allahu akbar a ṣe bẹ́ẹ̀ anaka sílẹ̀ báyìí a sì kí sí ọwọ́ yẹn iṣẹ́ wa bẹ̀rẹ̀ ṣe wá rí ẹ̀dàkùn ẹja wòye sí àárín dáadáa bàbá ti sún díẹ̀ kúrò níbi tá a ṣe náwọ́ yẹn síbi tí lẹ́kùn hajjáde lásìwájú lẹ́kùn kábà gangan wà àyè kan bẹ́ẹ̀ tí wọ́n pè ní almultazim almultazim ni wọ́n ń pè ayé yẹn ayé gbígbà àdúrà ni bàbá sẹ́ẹ̀sì tẹ́bá ti ní bismillah Allahu akbar tẹ̀nàwọ́ sí alhajjáde lásìwájú tẹ́sì kí sọ́wọ́ yẹn ẹ wo déédéé tí gbó bẹ̀ tí ń sàdúrà bẹ́ẹ̀ àwọn sábà náà sì máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n pè yẹn ní alimọ̀lùpẹ́sì ṣùgbọ́n wọ́n wáyé díkèéfì ẹ̀ débi tí yóò fúnra mà torí pé kìí sára ọ̀ràn yan iṣẹ́ hajj a wà lọ bẹ́ẹ̀ sáà pé seven rands láàlọ táfi pòórí ilé ọlọ́run ṣe ìpòórí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta láwa jọkùnrin tọ́lọ̀ fún wa ní àlàáfíà ara wọ́n fẹ́ ká pọ̀ sẹ̀sẹ̀ àrọ́mẹ̀lì kájọ́ọ̀gì ṣe wá rí bẹ́ẹ̀ láti ráǹdì àkọ́kọ́ yẹn láti wá pàkájà sàǹpá àpàkájà wa lati Madina tàfi wọ Maka tàbájúlẹ̀ bẹ̀rẹ̀ ṣe tọ̀wá fún wa ibẹ̀ láti wá pàkájà wa àwọn obìnrin òkanlẹ̀ ní aṣọ ìhrọ́mù tí wọ́n ń gbé àníyàn náà fi ń gbé ìhrọ́mù wọn gbogbo asọlọmba ní wọn lè wọ̀ kí wọ́n wọ̀ kásà àbúrò Islam sí ni wọ́n múra ìpọ̀rẹ̀sà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àmọ́ jọ́ kìíní táyé rẹ̀ bá yọ táyé rò bá ti yọ àrọ̀rà máa rìn náà ni táfàní rẹ̀ bá yọ tẹ́rò bá pọ̀ jù àjọ gìbẹ̀ tábà ti wá ń lọ táyírand kàábà yẹn àyíká mẹ́ tí wọ́n pè ní arúkùnú al-yamani arúkùnú wọ́n kọ síbẹ̀ pé yemen corner yemen corner fẹ́ẹ̀rí òun ló lídì sí kọ́nà tí òkúta dúdú yẹn wà torókùtà yẹn náà kọ́nà kan ló wà ní kọ́nà mẹ́rẹ̀ẹ̀rin ilé máa ní kọ́nà mẹ́rin kọ́nà kan náà ní ajọ́lẹ̀ asfáàdì wà kọ́nà rúkùn yamani ló lídì sí ara ti Blackstone ibẹ̀ ọládùá àtàṣe kíládùá náà Rabbana atina fi dúnìyà hasana wa fil hasana wa qina gbogbo táwọn wáláyé abẹ́ àdúrà ìlú Paris kódà béèyàn màdúrà mi tó fẹ́ ṣe mọ́ tí bá rántí ilé òtítọ́ á dùn bẹ́ẹ̀ á ṣe é níwọ̀nba á tún máa lọ bá ti máa wá lọ gbogbo àtàbá ti rántí bẹ́ẹ̀ bá ti máa ṣe nìyẹn wọ́n ní wọ́n fẹ́ fún wa pẹ̀lú ẹ̀rí tó wá tábà débi yamani kọ̀nà yẹn náà ká nawọ́ síbẹ̀ ká sì kí ìṣòwò wa hmm, ká nawọ́ síbẹ̀ nìkan bisimilá ọtọ́ ká nawọ́ sí à ní kí ìṣòwò wa ká débẹ̀ ká bí gbàgbé yẹn fọwọ́ kan alhajar alaswad lẹ́yìn the first clearance yìí tàbá ti parí ẹ̀ gbogbo tó kù àwa àtàwọn obìnrin àwa àdọ́gba àjọmọ̀ wa rìn ṣe òbòṣẹ́ tó kù ni àdúrà wa ẹ pé icon dawalink wọ́n jẹ́ yíwa wípé ìwé àdúrà wa kápẹ́tì ní ká máa ṣàdúrà yẹn kódà déyìn ò bá máa dúrà lárúbáwá ṣe ó sàmọ́ ti Yorùbá tó jẹ́dẹ̀ rẹ̀ bó ìpé ìbò náà ló bá rọ̀yàn lọ́rùn náà kò sí dìtọ́ lọ́hùn sí kíni tí ò gbọ́ mo wá fẹ́ bẹ̀rẹ̀ wa níṣẹ́ kan torí àmẹ́ni tọ́lọ́run bá ó gbàdúrà lẹ́nu rẹ̀ bá ti jọ jókòó yìí gbogbo àwọn tẹ́jọ wà ń rúùmù kan ní hòtẹ́ẹ̀ ọkàn yóò ní balẹ̀ àbí ń gbà ẹ wàhálà kan ti ṣẹlẹ̀ bí bísínẹ́sì yín wọ́n ti ba ogun o sàpọ́kàn ní balẹ̀ ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ steeti oníkálukú ọ̀rọ̀ ló oníkálukú oníkálukú ẹ o kò sí ń náà yé lórí tí ò gbọ́ àwa ní àti béèrè kò yí sú ọlọ́run láti gbàdúrà èèyàn kò sì sú àwa ní mọ́sù àti béèrè ẹ má jà kú ẹnu tá bá ti parí ẹ̀ méjèèjì ìtàn ààbọ̀ sí wọ́n pè ní makọ́mù Ibrahim tẹ́rọ bá ti pọ̀ jù ń bẹ̀ ká sún mẹ́yìn ká mọ́ nira wa lára a sì ná fílà méjì orí rọ́kà àkọ́kọ́ lẹ́yìn fatiha wa a ti suratul kafirun rọ́kà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fatiha wa a ti suratul ikhlas tá a mọ̀ sí kúlówà Allahu ahad bàbá ti sálámà tán àparí stẹ́pù kejì lábẹ́ ọmọrọ́ nìyẹn stẹ́pù kẹta àwa lọ sí sáyù láàrin sọ̀fà àti mọ́rọ́wà ibi tákọ̀kọ́ rí sí òní sọ̀fà àti sọ̀fà àti mọ́rọ́wà òkè ni wọ́n wọ́n èsì pẹ̀tẹ́lẹ̀ tá a bá débi sọ́fà yẹn ẹni tí bàbá ti kọjú ìkọjú kíblà ni tá a bá ti gúnbẹ̀ ó ní táwì la ilaha وحده لا شريك له له الملك ولا الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله أنجز وعده ونصر عبده وهزم الحزاب وحده àwì bẹ́ẹ̀ a sì tún bẹ̀ lọ́hùn bí ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta àwọn tí wọ́n kó bẹ̀ lọ́lọ́pàá bí kìíní tán fojú tó bẹ̀ wọ́n lè máa kán wa lójú o hajj hajj mush mush alájẹmọ́lẹ́mọ́lẹ́mọ́ lọ má dà lóhùn wọ́n bá lé ọkùn bí ìkan tó bọ́ síbò mí ìwọ́n ló mọ́ tó torí rẹ̀ wá <laughs> ìtọ́sí fi ń ṣẹlẹ̀ ní wípé síbẹ̀ bá ti wà congested náà ẹ mọ̀ nira yín la so wọ́n á ní fẹ́kẹ̀yẹ̀ kan wá dó níbi tó ṣe wípé àwọn èèyàn náà tún wá bá ń bẹ̀ tíbẹ̀ ò ní sí tí ò ní gbèrò mà tí wọ́n bá ti ń lé ọtún bọ́ọ̀bù mi ń ṣàdúrà rẹ̀ tún lé ọtún bọ́ọ̀bù mi tún ṣàdúrà àparí kí àkọ́kọ́ nìyẹn níbi sọ̀fà ìgbà tá à ń bọ̀ tá a bá bẹ̀rẹ̀ láti sọ̀fà yẹn tá a bá ń a tún wá rí àyè míì tí wọ́n fi green light demarcate ẹ̀ àlàfo tí ń bẹ láàrin green light méjèèjì yìí àwa tá a jọkùnrin á pọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ náà a sáré àjọg abá ti kúrò ní àyè yẹn tán a tún máa rìn lọ a lọ sí marowa irun tá a ṣe ní sọfánà a ṣe ní marowa dìde tá a ṣe ń já sí pé first round ti kí ni ó parí nìyẹn láti marowa wá sọfá second round láti sọ̀fà wá third round láti mọ́rọ́wà wá sọ̀fà fourth round láti sọ̀fà wá fifth round láti mọ́rọ́wà wá sọ̀fà sixth round láti so bíbẹ̀rẹ̀ wa á bẹ̀ láti sọ̀fà ìparí rẹ̀ á parí rẹ̀ sí mọ́rọ́wà méjèèjì pé nìyẹn in tó kù lẹ́yìn ẹ̀ kakọjá sí òtẹ́ wa ká lọ wẹ̀ ká orí wa fífa orí rẹ̀ fáwọn tá a jọkùnrin tó bá ṣe pọ́jọ́ tá a kú ní Mẹ̀dínà tá a wá Mẹ́kà sí ọjọ́ tí ṣe hajj ó bẹ̀rẹ̀ ò pẹ́ mọ́ èèyàn sì mọ nature bí irun yẹn ti mọ tètè máa ń wù sí ó kàn mú díẹ̀ díẹ̀ lára arun tí wọn nínú òtẹ́ wọn ni obìnrin ní pé torí pò ń ṣiṣẹ́ hajj kó wá di àparí tí ò sí wọn ní orí mọ́ ọ̀ṣọ́ nírun wọn mo gbọ́dọ̀ mọ́ fọwọ́ kàn tí bá ti pé ó jọ́ ọ̀ràn yẹn tó jẹ́ ṣe hajj lẹ́yìn pé bóyá kán mú díẹ̀ díẹ̀ mo gbọ́dọ̀ fà á iṣẹ́ umura wa ṣe kí ni ó parí nìyẹn aṣọ tá a fi ṣe tá a fi gbé ìrọ́mù yẹn á rí pé ó ti dọ̀tí gbé fáwọn dry cleaner kí wọ́n ṣe kí ni kí wọ́n fọ̀ ká tọ́jú rẹ̀ kalẹ̀ fúnṣẹ́ hajj ṣíṣe lẹ́yìn eléyìí ọkọ àti ìyàwó náà tẹ́ wọn tán dágbà wọ́n lè súnmọ́ra wọn bàbá lè rẹ́ni tó sáré wùn ọmọ rẹ̀ obìnrin torípé àwọn jọ wá bí àwọn jọ lọ hajj náà lọ bẹ́lọ́n fọkọ náà ní tẹ́lẹ̀ náà fún wọ́n sì ti rí èèyàn kan tán fẹ́ fà fún bẹ́ẹ̀ náà wọ́n lè so ara wọn fúnra wọn ló sì máa wà ní àkọọ́lẹ̀ wípé kàábà mo ti so rẹ fún ọkọ rẹ kò tó ní ti parí iṣẹ́ rọmọrọ tó bá wá di ọjọ́ kẹjọ oṣù tí àràfà ń ọ̀la wà bẹ̀rẹ̀ nígbà tó bá kẹjọ yẹn à ń ẹ iṣẹ́ hajj bẹ̀rẹ̀ àwọn àtúnṣẹ̀rọ ọmọ wa àtúnwọ̀ padà bá a ṣe wẹ̀ nígbàtà ń bẹ́ ń gbòrò Madina ta gbé ẹ̀rọ ọmọ wa bẹ́ẹ̀ náà láwẹ̀ tó bá láwọn irun míì ta fẹ́ mú kù lára gbogbo ìmọ́tótó yẹn á ṣe ẹni bá fẹ́ pẹ̀fúmù ara ẹ̀ náà wí pẹ̀fúmù ara ẹ̀ kó tó gbé ihram bá a bá ti gbé ihram tán a sọ àìmú èékan lára mọ́ àìmúrun kan lára mọ́ àìlò kódà àwọn afáà sọ wípé ń lo tí èèyàn bá wà nípò ìṣẹ̀rọ́mù yìí èèyàn gbọ́dọ̀ défìlà fìlà anábì ló wí wọ́lálà amáìm trọ́sà ò wọ́ ṣọ́nìkà ò wọ́ bọ́ksà ò wà ló fẹ́ wọ trọ́sà anábì gbé jáde gbogbo bàtà tá sí wọ̀ ó gbọ́dọ̀ jẹ́ bàtà tí gbogbo ẹsẹ̀ wa àìwọ̀ ṣúù kójà kó jẹ́ afṣù àlewọ̀ ṣe ṣiṣẹ́ hajj torí pé àwọn àwọn àmọ́ tó bá jẹ́ afṣù tó ṣe wípé bí ẹ̀yìn náà dẹ́yìn tó fi jẹ́ hafu yẹn náà iwájú náà wọ́n gé mú ta rọ́mọ́ka rẹ kó jáde níbẹ̀ ẹnu tí tẹ́rẹ́tẹ́rẹ́ sanda yẹn bá wà ló fi ṣe wípé bàbá ti lo slippers ṣe ká sì lo sanda àmọ́ ṣù ló dídí àbí ká lọ ra trainers àbí canvas rárá o ẹ sì gbogbo àwọn tá a bá ti ń lọ náà ayẹyẹ ti ń wọrọ àwọn bẹ́ẹ̀ ní nǹkan wọ̀ láti fi ṣiṣẹ́ hajj á bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ á máa lọ sí mìíràn wọ́n fàyè wa àwọn mìíná ibi tá a dùn sí mìíná yẹn pásítọ̀ vórí bá tó á kì í vórí wa ní kíkí méjì lásìkò rẹ̀ lásìkò àásìrì bá tó áàkì àásìrì wa ní méjì aṣọ̀tún ẹ̀ níjẹ́bẹ̀ àní papọ̀ kí o àsìkò vúr áàkì òun rọ́kà méjì rẹ̀ àsìkò àásìrì áàkì òun rọ́kà méjì rẹ̀ lásìkò mọ́gírìbì bá tó kò sí tó lè múyàn dín òun mọ́gírìbì kú kó wá di méjì mẹ́ta rẹ̀ lódidi lásìkò ni òun láàkì lásìkò ìṣáyí bá tó áàkì méjì dípò mẹ́rin àwa wà ń bẹ̀ di ọjọ́ arọ́fà sẹ́rẹ́ ọjọ́ arọ́fà yìí ó lè ṣeé ṣe káwọn elétò tí wọ́n ṣe nǹkankan táwọn òpó yapa sí tí a fẹ́ sọ yìí kò sí yapa sí náà ìran elétò méjì ní bẹ lábẹ́sẹ̀ hajj elétò kan ní dáwálì kì í jẹ́ dáwálì kì í wá nìyí àwọn náà tún wá wà lábẹ́ elétò àgbà nígboro Saudi tí ń já sí pé òfin táwọn elétò àgbà yẹn bá gbélẹ̀ náà lágbọ̀dọ̀ ṣe kí ni lágbọ̀dọ̀ tẹ̀lé bí fi ń jáde náà ọ̀rọ̀ wọn tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ lẹ́tọ̀ọ́ wípé whatever instruction you are given just abide by it bẹ́yẹn bá lóun gbọ́n àbí òun mọ̀ràn yóò padà regret sẹ́ẹ̀tì nínú iṣẹ́ hajj àwọn kankan bẹ nínú àwọn mọ̀sáìlù ẹ̀ tó ṣe wípé tí ìyàpanú bá fẹ́ wà lọ́dọ̀ àwọn àáfàá lórí ẹ̀ èyí tí èèyàn bá rí tó súwìtì pọ́pọ́sì déèyàn ṣe wà lèyìn ó ṣe kí ni lèyìn ó gbà mú èyàn ò ní ran rí mọ́ mi tí ó padà wá ní consequence fún yàn torí ètò tí wọ́n gbé kalẹ̀ àwọn tá a bá ti ní àwọn material ti sáà ń kà nípasẹ̀ hajj látẹ̀yìnwá a rí pé a máa gbọ́ fún ṣe ọlọ́run ní tá a bá ti wà ní Mínà ní ọjọ́ kẹjọ tá a sùn bẹ̀mọ́jú oòrùn gbọ́dọ̀ yọ lọ́jọ́ àrọ̀fá ká tó kù ní Mínà nke a máa sábà kànú tíra nìyẹn tóòrùn bá yọ tán láti ma wá lọ sí mìíràn a wà àwọn elétò sọ wípé ọkọ̀ ti dé wọ́n lè lọ́kọ̀ ti dé lágo méjì òru wọ́n máa wò bí mi kà nínú àwọn àdìsí yàtọ̀ sí ilé yìí náà èmi ò lè lọ lágo méjì òru bórùn ò bá yọ ní mìíràn èmi ò lọ èmi sọmọ inú èkó èmi máa bíbí sáǹsì mìíràn ti jìnà sí àràfà sí àmọ́ orin orin tó lè kó dùgbẹ́ fọlọ́hun kò wá ní sẹ́ni tó fẹ́ ṣépè fún tépè rẹ̀ ó torí ìwọ ni tó fẹ́ ṣe òye ọtó kò yé tó ni wípé dídúró tó ń fi yọ yẹn ní mìíràn lábẹ́ súnà ni wọ́n kàgún ìsìn lábẹ́ ọ̀ràn yẹn sòtú báyìí pé lábẹ́ súnà ni tí ó wàá fẹ́ pa ọ̀ràn yẹn lára kí ló yẹ kó ṣe irú súnà yẹn so àwọn elétò ta pẹ̀lú elétò àgbà ní Saudi iná àwọn náà gbọ́ yé ṣùgbọ́n wọ́n ń wo pé èrò yẹn ti pọ̀ jù àwọn tí ẹ bá wà lábẹ́ wọn tán bá ti ní aago mẹ́tàlá àwọn gbọ́kọ̀ kalẹ̀ o tètè tẹrù rẹ kán mọ́ mọ́ lọ́nà ọkọ̀ kí ni bórun yọ wọn mú yàn sí fúnẹ̀ mi kò ní bẹ̀ àwùsáàdùnmù ọjí ẹ̀ ti bá wọn sọ̀rọ̀ bá kí ni sọ̀rọ̀ èmi gẹ́ ti kó nù ọkọ̀ torí ìlérin èyí tá wá ṣe lẹ́sìn ó fẹ́ rí lára mi bákan gbà tí wọ́n ló yá icom ní sars air address àwọn alálàjì wa àwọn kan ò fẹ́ lọ ẹgbọ́ ẹ fẹsẹ̀ rìn wọn láwọn ọmọdé táwọn fẹsẹ̀ rìn lọ bí àwọn ọmọ ní ìfẹ́ tọ́lọ́ a sì ń débẹ̀ yẹn sẹ́ni ṣubú ìtó yá sí pé kìí ṣe hours tó jìnà síra wọn náà so wọ́n dé lágo mẹ́ta wọ́n dé lágo mẹ́rin ẹ̀já kónú ọkọ̀ ń gbòsè pé súnà ni kìí ṣe ọ̀ràn àyàn ẹni pé àwa ní láti ẹ̀yìn bá ṣe débẹ̀ taari tẹ́ǹtì wa tán kò ju ìṣẹ́jú mélòó kan láti ṣubú tó á kí ṣubú ìtẹ́dà kí ṣubú ìtàn oòrùn ṣe kí ni oòrùn yọ ni iṣẹ́ hajj bẹ̀rẹ̀ náà nìyẹn o arọ́fà sì rèé òun gangan ni hajj arọ́fà rèé òun gangan ni kí ni hajj àná muhammadu sallallahu alaihi wa sallam ó sọ láti ń bẹ fún débi wípé ó ní gbogbo ìsẹ̀mí ayé tà ń lò láwọn ọjọ́ tó kù ẹ̀ẹ̀kan ṣoṣo ní Allah subhanahu ló ń wá sí ti di one third of the last night tàbádá òru sí mẹ́ta ọwọ́ parí ẹ̀ ọlọ́run wà sí sánmà ayé yóò mọ̀ ní man yastaghfiruni fa aghfir lahu tàlẹ́ntí ó máa wá mi ní aláforíjì foríjì kó náà fílà foríjì tàlẹ̀ntí ó wá jẹ́mú lọ́dọ̀ ẹ̀mí ọlọ́run kì í jẹ jẹ́mú fún man yad'uni fa ujiba lah tàlẹ̀ntí ó máa béèrè nǹkan kìíní sí kejì lọ́wọ́ mi tí ò ní kémi ọlọ́run fún ó lámà lọ́jọ́ arọ́fà ẹ̀ẹ̀méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run bá ń wá yóò máa sọ fún àmàlẹ́kà wípé ẹwà àwọn ẹrú sí mi kìíní àná rè tẹ́ni má dá wọn láti ojú Nàìjíríà UK yìí wá láti China torí tèmi ọlọ́run ibi wọ́n ti parapọ̀ sílé kìí sọjọ́ tí èèyàn máa ń rà bíi ẹ dákun ẹ̀yìn àwọn ẹmẹ́jà àdùzẹ̀ ṣẹ́ra àwọn tó ṣe wípé fàájì náà fi ń lò sẹ̀mí ayé wọn tí ò sí seriousness lọ títí nídìí ẹ̀sìn fún wọn wọ́n tún ń gbérùn kẹyìn náà lọ sí àràfá wọ́n wàá sọ di àyè ijó àyè ìlú tí mo ń bá àyànnú jẹ́ gbogbo wákà lóríṣiríṣi ijó ìlú ijó àwọn ti gàràfá àwọn ti sọ àwọn ti gàràfá àwọn ti sọ lásìkò tó pé kéèyàn máa ń sun ẹkún kó máa bẹ ọlọ́run pé wọ ọlọ́run kódà wá ṣe pé níjọ́ náà wọ́n fún yẹn sàtífíkéètì wípé ó ti dọ̀mà lìjẹ́ náà tó wá tó kéèyàn máa wájú kó máa wá dunnú agàràfá tó bó ṣe lòún wò bá dá lòún wò bá darí dé lílo àràfá iṣẹ́ ẹ̀ ju tó ṣe láràfá gan lọ àdúrà wa látakú tí o àdúrà wa látakú tí o a máa bẹ̀ lọ́wọ́ bá ní gbogbo tó wáwò káwọn yẹn mọ́ sí lẹ́gbẹ̀ẹ́ wa ìwọ ló mọ́ tó mọ́ wá sárọ̀fà ẹwàjẹ́ sọ kankan tó bá yẹn jẹ́ jù lọ́dún tó kọjá ń gbàtà lọ níjọ́ àràfà yẹn gẹ́gẹ́gẹ́ lábẹ́ tent níjọ́ àràfà gẹ́gẹ́gẹ́ lábẹ́ tent dáwálìkì àtàwọn elétò míì tájọ ṣe papọ̀ wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ wípé kó kútùbà tí mo wá sí lábẹ́ tent àwọn kọ̀ọ̀kan nínú àyàn kọ̀ọ̀kan tájọ jẹ́ mùsùlùmí lọ́mọ Yorùbá àwọn ọ̀rọ̀ kan bí wọ́n nú bẹ̀ èmi ò sì mọ̀ nǹkan kan ìbí ká sọ̀rọ̀ Ọlọ́run bá ní sẹ́bọ́dánù Islam ni èyí ah, tó fẹ́ mú jà wá láàrin Ọlọ́run sí wa tó ká máa ṣe kò sẹ́ńtọ́lọ́run kò yẹ aláyé tó tó ẹlẹ́bọ gbogbo àwọn ọ̀rọ̀ Yorùbá nìkan kó wà ń bẹ̀ Ìgbò ń bẹ̀ ń bẹ̀ Haúsá ń language wa mo fi ṣe kútùbà àfáwọn kan ti rán rí sínú kò pẹ́ ibi tẹ́mi nara sí nígbà bá ti sì díẹ̀ náà tó fẹ́ kú yàn tó tó nara sí náà bákan bá ń bọ̀ mo sáà ń gbọ́ lójú oorun tí alájí ń sọ pé bàbá yìí bàbá gbé olóńdè kọrùn hajj kìí ṣe fí mo alájọ lágún tí wọ́n bẹ̀ ń kalẹ̀ musa ń gbọ́ bàbá kí lélẹ́yìí lábẹ́ aṣọ ìṣòro ẹbọ lábẹ́ aṣọ tawhid inú mi bàjẹ́ èmi dìgbà pé mò ń lálà tàbí èmi ni mò ń rẹjú lọ́wọ́ bàbá èwo lélẹ́yìí lábẹ́ ìrọ́pù yìí fìtì ẹsẹ̀ tiẹ̀ o fìtì ẹsẹ̀ tiẹ̀ o ẹ má jẹ́ ajẹ́ o ẹ má. gbogbo kẹtẹkẹtẹ tí yìí ń sọ níbi wútúbà rẹ̀ gbogbo ẹ̀ mò ń gbọ́. àṣà ló maturity pẹ̀lú ara wa haúsá ń bẹ bẹ kò gbé nǹkan kọ́rọ̀ wa ibo ń bẹ ń bẹ kò gbé nǹkan kọ́rọ̀ wa bí ibo bá bí yóò bá lọ hajj lẹ́nu gbà sùlámù ni ibo lọ bẹ̀ àjọ wa ni kò gbé nǹkan kọ́rùn ni lóore jù yóò bá gan kó lọ wọn lásán gan ni ṣe ìmáàmù tí se utuba ṣe útúbà lẹ́yìn sọ lóńdè nà ní àràfá ni àbọ́lọ̀gẹ́lẹ́ fẹ́ sọ lóńdè mà àtàlù majority láfi láfi yanjú àti bàbá sábà tiẹ̀ lọ́wọ́ èyí yìí ti sọ̀sọ̀kú sọ níbi útúbà rẹ̀ gbogbo ẹni mo gbọ́ èmi ni ọ̀rẹ́ mi UK làwọn ti wá àtàwọn tó travel káàkiri bóyá ó ní machine kan ní airport téèyàn bá gbólódè kọ́ra tí ó sẹ́ǹsì sí pé olódè ń bẹ lára rẹ̀ èmi ò mọ̀ o torí bàbá yìí ṣe rí gbé kọjá òye mi èkó ẹ̀ láti jọgba lọ kọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ irú ẹ̀ á máa rí diversion ni ìwọ kojú sí títí ẹ̀ ẹlẹ́jọ́ jókòó papọ̀ kó orí kó mọ́ kó nǹkan jáde nǹkan kí nǹkan ni ó ń ya kálíkálíkálí oníkálíkálí jẹ̀rọ̀ra wáyé mi kálíkálí ó bá dáhùn kí ìṣèlérò nìkan máa yóò kàn wọ́n tó ti ẹni tí ṣe kálikálí wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ a lọ ọjọ́ àrọ̀fá a sì gbìyànjú kórùn wọ̀ bẹ̀ a gbọ́dọ̀ tẹ́ bá ráwọn tó bá ń kánjú lágo mẹ́ta ago mẹ́rin pé àwọn tó máa padà sí àwọn máa fẹ́ lọ yá o a gbọ́dọ̀ kó wọ̀ bá wa ń bẹ̀ má sì wókè kiri ẹ má jà wókè kiri o sẹ́rí ibi tó jọ bí òkè táwọn èèyàn ń gùn kìí ṣe pé ibẹ̀ nìkan làràfá tá bá ti wà ìyẹn indicator ti wà ibi tàràfá ti bẹ̀rẹ̀ ibi tó parí sí tí ẹ̀ bá ti wà bíi enclosure inú àyè yẹn ó ti wà láràfá kò dìgbà tí ẹ̀ bá ń pọ́n tẹ bá ráwọn fún tí wọ́n pókè bí òkè òkè òkè lọ́rọ̀ tí wọ́n lù wọn òkè òsì fi bẹ́ẹ̀ pọ̀ lọ́dọ̀ kíwa bẹ́yàn bá lọ pókè tó jábọ́ dáwálìkì ọ̀nà yẹn sẹ́ o pé dáwálìkì òsì ẹ̀wà sànú èèyàn gbogbo ẹsẹ̀ mi ló ti kú báyìí kìí ṣe jihad jihad kọ́ o mọ́kàkẹ́sìn bó bá sì láǹfààní tó lè lọ́ọ̀bẹ̀ náà nú oòrùn yẹn náà tó lọ́mọ bá ń ò lọ́lájú lọ́wọ́jọ́ ọlọ́run torí pé àyè kan náà ní gbogbo ẹ̀ tóòrùn bá ti wọ̀tá kú ò àmọ́ wá darí sí Muzdalifa ẹ dákun bá ti ríra wa yìí lẹ́yìn ìpàjọ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ nǹkan mi ti so pọ̀ gbogbo àwọn tààjọ sí ní last year ọ̀pọ̀lọpọ̀ wa ti ń sọ̀rọ̀ dè ní tó pé ìrìn àjò mọ́ nígbàgbé ìrìn àjò hajj ṣe rí àwọn ọlọ́kọ̀ tó máa ń gbé wa àwọn lábáwá tó máa ń gbé wa yìí wọn ò yàtọ̀ sáwọn èèyàn wa náà ní nàìjíríà wa ń bí ìbẹ̀rẹ̀ ọlọ́run sí kíni kò tó nǹkan tẹ́ ẹ bá ti kó lára fáyẹn tán gbé yín lọ mùsàlífà ìní ilé gbọ́jọ́ ti lọ kò wá ní dún yóò máa gbé yín padà lọ sí mìnà mùsàlífà tì ló yẹ kẹ́ dún bẹ̀ kẹ́ sì bá ibẹ̀ lẹ́ti kí mangrip àwọn alálàájí wọn yẹn tájọ sí ọlọ́jà ayé ní kálíkà mọ̀ fún akáyé náà tó rọ̀ lọ́rùn wọn ni usáàsù ẹ bá fi láwọ́ bá sọ̀rọ̀ yóò jẹ ìyà tí ó bá dúó mo gbádùn wọn wọ́n jẹ́ kébìnrin náà gbádùn usáàsù àti wọn Muzdalifa kó dúó yóò jẹ ìyà tí ìta wá sí níbà ilé léyìí ìwọ náà tó fẹ́ jẹ ìyà lérò ti pọ̀ ọjọ́ lọ bo bọ́n mọ́kànìwọ̀ nìjẹ́ làwa ti wá dúó fún wa. bẹ́ẹ̀ láìkọ́ náà tún pé usas ẹ jẹ́ kí máa yẹn lọ ó gbé yín padà pé wọn ò fẹ́ lọ sí eré ojúmọ̀ kán ní mìnàmìnàmìnàmìnà bẹ́yẹn bá sì tọ́ fomúsí àlífà tí ò bá dún bẹ́ẹ̀ lára àwọn ọ̀ràn yẹn sí ni ń tánra rẹ̀ ní pé yóò ó fún àwa la tí à ń ṣe bá ti ó lè mọ́ sọ pé abẹ́ tẹ́ǹtì wa lòun lọ àti gbọ́ sọ wá báyìí gbogbo bí náà ní tẹ́ǹtì wa ṣe bí ká sọ ọjọ́ kan mọ́jú ni lálẹ́ mọ́jú ìbádà wa ká ṣe é a kì mangrib a kì ìṣà a kì sírí ibẹ̀ ni ká ti wá gbìyànjú láti sa òkò sáàgbá ti sọ̀kalẹ̀ arafa àti ọmọ padà sí mìnà ọjọ́ arafa yẹn àwọn tó ń bẹ nílé àwọn láǹfààní kí wọ́n gbáwẹ̀ torí ìgbàwẹ̀ ọjọ́ yẹn ó lálùbáríkà púpọ̀ gbogbo àdúrà tí yóò sì máa ṣe lọ́jọ́ arọ́fà la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir òun ni kíyàn sí kó pọ̀ jù ànábì wọ́n síwájú náà tabati kó Muzdalifa kásá òkò takọ̀kọ́ sọ ní ọjọ́ kẹwàá tí ń jọjọ ọdún kásá òkò yẹn lọ́wọ́ kódà bó jẹ́ méje táwọ̀kọ́ sọ yẹn ní ọjọ́ ọdún gbìyànjẹ́ yẹn kásá lọ́wọ́ bàbá sì rí sà á máa sà lójú ọ̀nà bàbá ń lọ ṣùgbọ́n ẹ máa ń sábà pọ̀ ní Muzdalifa yẹn torí bí ẹwọ́ ta òkò pẹ́bùsì pọ̀ níbẹ̀ dáadáa kásá lọ́wọ́ tabati wá ń darí lọ́jọ́ kejì tí ń jẹ́ ọjọ́ ọdún lọ́jọ́ kẹwàá oṣù zulhijjá a máa darí sí Mínà ìbá dáájú tọ́lọ̀mbá mú wá bẹ́ẹ̀ kí nǹkan kọrí sí jámọ́tò làákọ́bà bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé máa ti dé Mínà tán ara ọ̀fẹ́ sinmi tẹ̀lé máa ti débi tẹ́ǹkì èèyàn ara ọ̀fẹ́ sinmi tó kí ẹ̀hún kọ́ gba jámọ́tò làákọ́bà lọ bá ti ṣe ní láti ẹ̀ nìyẹn á dé bẹ́ẹ̀ á sọ kò wá níbẹ̀ jámọ́ra yẹn ó tóbi níládáwájú ọlọ́ọ̀dún méjì tó kù lọ torí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà làwọn àyè tá ti sọ̀pọ̀ sí àmì ètò jẹ́ àlẹ́ àkọ́bà yẹn òun ló tóbi jù ní ìgbésẹ̀ ṣíṣe iṣẹ́ ìjọsìn òun la sọ lọ́jọ́ yẹn a ṣàdúrà ń bẹ̀ a sọkò àti ìsọkò mọ́ ṣàìtọ́n ìsòkò àṣàìtọ́nù la ní àní ìsọkò ìlẹ̀kùn o ṣàìtọ́n òòrè sùtò lẹ́kùn mọ́ ó di súnà ni kí n tó sì rọ̀mọ́ náà bọ́lọ̀ bá máa yìí fún wa ní mọ̀dínà á sọ tó fa ẹ̀sìn à ń sọ̀kù láwọn àyẹ̀wò yẹn fún wa kì í sí pé yóò mọ̀ wálẹ̀ nílẹ̀ wípé mò ń wéyàn kan tí ń bẹ láyé yẹn mo fẹ́ lẹ́kọ̀ọ́ mà ọ̀rọ̀ máa sọ ni ìsọ̀kò ti ṣàìtọ́nù ní kí fi ìsọ̀kò máa ṣàìtọ́nù hajji tí mo kọ́ ṣe láì 2007 nígbàtà ìbẹ̀lẹ̀ lárúbáwá agbábẹ̀ lọ síbẹ̀ èmi rí náà ọmọ nàìjíríà ọmọ yorùbá tó tún bọ́ sí ló fẹ́ báyé mi jẹ́ èsù wo ní ẹ̀yìn lẹ́kùn tún lẹ ma wọ́n èsì ìdún kọ̀rẹ́kì wọ́n hà ń wọ́n wọ̀ mọ́yàn lọ́wọ́ ni àfáhàn mọ́ tó ń se ní wọ́n lé ní kiri ní <laughs> wọ́n bá tẹ̀ ń lé yẹn náà lóòótọ́ bá ti yẹn ọlọ́run ti gbà ọlọ́run ti ọ oko yẹn sì dé kéékèèké ni kìí sòkúta ńláńlá lè ń máa rù káàkiri pé bó bá ṣe tóbi tó bàbá ṣe lẹ́mọ́ sí yóò ṣe dùn sí ara a padà sí mìíràn lórí wa á kì lásìkò rẹ̀ á sì rẹ̀ wá kì lásìkò rẹ̀ ṣùgbọ́n ní méjì méjì méjì láàkì unlike ọjọ́ arọ́fà taki zúrí àti asírì taki papọ̀ zúrí àti asírì lọ́jọ́ arọ́fà á kì kíní kejì á kì papọ̀ nínú méjì. méjì àmọ́ ogun ọjọ́ tá lómi pátá zúrì méjì lásìkò rẹ̀ ásírì méjì lásìkò rẹ̀ bá ṣe kì nìyẹn ibẹ̀ láwa wà ọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ẹ̀ǹtọ́ ọjọ́ kẹwàá yẹn là ń sọdún ọjọ́ kọkànlá rẹ̀ ọjọ́ kọkànlá aṣọ tún mi náà sọ sí ààyè yẹn àwọn àyè méjèèjì tó kù tá sọ sí ní ọjọ́ kẹwàá yẹn á padà wá sọ sáwọn àyè náà ní ọjọ́ kọkànlá yóò wá jẹ́ twenty one seven lọ́nà mẹ́ta ó jẹ́ mọ́kànlé ní ogún twenty one ọjọ́ kejì náà á sọ ọjọ́ kẹta á sọ tí wọ́n ń já sí pé tá a bá sí méje tọjọ́ àkọ́kọ́ níjọ́ tá à ń sọdún tá a sì mọ́ twenty one ti ọjọ́ kejì ọdún asúmọ́ 21 ọjọ́ kẹta ọdún asúmọ́ 21 ọjọ́ kẹrin ọdún yóò ma jẹ́ 70 àádọ́rin yóò máa jẹ́ tẹ́bá sí dáadáa ìgbàláyè wá wà ní ṣeré Islam ọjọ́ ta sọdún ta ọjọ́ kejì tí ń jẹ́ ọjọ́ kọkànlá ta ló ọjọ́ kẹta tí ń jẹ́ ọjọ́ ta èèyàn lè darí wá Maka kò jẹ́ ẹ̀nà kéèyàn lọ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀yányá ìyẹn lẹ́yìn ọjọ́ tá a ṣe ọdún ní o ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá tí ẹ̀ ń bá ti sọ 21 ti ọjọ́ kọkànlá 21 tọjọ́ kejìlá ó lè máa ṣe kíni ó lè máa darí maka kò sábúrú pàtàkì jùlọ ẹ̀yìn bá tí ò bá rá ń fà ní tó pé níjọ́ kẹwàá tá a tí yẹn àwọn ṣẹ́bí márùn kan bẹ ń jọ yẹn tá a ṣe ẹ̀ tí ò bá ráǹfààní kó ṣe lára ẹ̀ níjọ ìbẹ́ kò lè lọ mọ́kà láti lọ ṣe ó lè sì máa kánjú àti máa lọ ní ọjọ́ kejìlá pé kóun sì ti lọ ṣe títò kò sáburú bẹ́ẹ̀ má sì dúró di ọjọ́ kẹtàlá náà tó wá fi ń di wípé ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé lẹ́yìn ọjọ́ ọdún orin náà nípò ẹja sí Allah subhanahu wa ta'ala ó ní wazkurullaha fi ayyamin ma'dudat ẹran tí ọlọ́run bá láwọn ọjọ́ tí wọ́n ló ń kà wọ́n yẹn faman ta'ajjala fi yawmayni fala isma alayhi ẹni bá kánjú ọjọ́ méjì péré lẹ́yìn ọjọ́ ọdún ló lè lò máa tí ń jẹ́ ọjọ́ kejìlá tó bá darí sí mọ́ta kò sí ẹ̀ṣẹ̀ wà máa ń ta akhara fala isma alayhi ẹni tó bá dìlé ara ẹ̀ bí ọjọ́ kẹtàlá yẹn òun ò ní ẹ̀ṣẹ̀ liman ittaqa fẹ́ tó bá payá ọlọ́run tó pé níjọ́ kẹtàlá yẹn abẹ́ tẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ yẹn ti fi tẹ́ǹtì sílẹ̀ ṣùgbọ́n a rí àwọn sójà ọlọ́run ní ìta àti lọ́dún kọjá táwọn dúró pé ọjọ́ kẹtàlá yẹn sẹ́ àwa náà lò sínú wọn lẹ́yìn wà alhamdulillah alo àmọ́ ọjọ́ kejìlá yẹn torí pé ọjọ́ kejìlá yìí làwọn elétò ti gbé mútọ̀ ọ̀lẹ̀ wọ́n sì mọ̀ sọ ni pé ẹni tí ò bá ti bá wọn ní àwọn onípadà wọn lọ́la o àwọn alálàájì wa kọ̀ọ̀kan wọn ní bẹ́ẹ̀ bá padà wá á fàáyìn ìwé ara wa dé maka ṣùgbọ́n àwọn obìnrin àwa advice wọn fẹ́ tó bá tẹ̀ ti dàgbà lára ọjọ́ kejìlá yìí náà kan máa ṣe kí ni fún ọmọ lọ sísọ́kò yìí wá nìyí oòrùn gbọ́dọ̀ yọ ká tó lọ sọ̀kò gbogbo òkú tí èèyàn bá ń sọ láwọn ọjọ́ wọ̀nyí tó rùn ò bá yọ kó tó sọ àwọn òkú wọ̀nyí ó kù díẹ̀ káàtó wọ́n ní kó tún sọ ni tágbára èèyàn ò bá ka láti lọ bẹ̀ ní ìjágbá èèyàn àbófẹ́rẹ́ èèyàn àwọn tí bá ń lọ ẹ̀dá pẹ̀ bá mi sọ tó ń bá sọ títí ẹ̀ tán yóò fi àníyàn tèèyàn yóò fi sọ títí èèyàn ṣẹwàá ọjọ́ kẹwàá ọjọ́ ẹni iṣẹ́ yẹn pọ̀ jù ó sì máa ń wọ̀yàn lọ́rùn iṣẹ́ oríṣìí márùn-ún láti ní ọjọ́ kẹwàá tí ń jẹ́ ọjọ́ tà ń léyá tá bá ti sọ̀kù tán ní jámà akọ́bà ọjọ́ ẹ̀ náà ni ó pẹ̀ràn wa fún wa ó di sẹ́kèjì á fa orí wa ẹ tó bá ní àlébù kan lórí tí ò lè dán orí ó lè túmù irun orí ẹ̀ kò sáburú àwọn tó ń jẹ́ òun obìnrin wa àwọn mú díẹ̀ lára irun wa á padà wá sí mọ́tà béèyàn rí mọ́tò bí ò rí mọ́tò bẹ́sẹ̀ ni yóò padà wá mọ́kà yóò wá ṣe tọ̀wáàfù tó bá ṣe tọ̀wáàfù tán yóò kírun ní mọ̀kọ́mí Ibrahim yóò kò yá sí Safa àti Marwa yóò sá yóò padà sí hòtẹ́ẹ̀lì èyàn ò bọ́ ẹ̀wò ìṣọ́ọ̀mù yẹn kalẹ̀ tí àwọn bá ti bọ́ kalẹ̀ tán yóò wẹ̀ yóò sì wá padà lọ sí Mínà iṣẹ́ ọjọ́ yìí ni máa lágbára jù àlàálàjì torí pé ní àjò Mínà sí Mọ́kà bí ò bá tiẹ̀ jìnnà kùrùkẹrẹ àwọn èèyàn gan yóò jẹ́ kó gíyàn lẹ́sẹ̀ èèyàn kátó wá wípé èrè tó ṣe wípé èrè gidi ni ẹni tí ò bá lálàáfíà àti lè lọ ó lè dílé lílọ títí ẹ̀ ìgbà tá bá parí lọ́jọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá má fagidi lọ má sì kọ́pì àwọn èèyàn lórí tí wọn tó ní ẹ̀yìn àlàáfíà lé lórí ẹ ti darí báyìí ló ti wọ́n bá tiẹ̀ ṣe ń ṣe ó lo oògùn onídìkú rẹ́sì

torí stress yẹn káwọn sáàrùn mọ́ra ń jó yẹn káwọn fi lè bọ́ aṣọ yẹn lẹ̀ wọ́n tó bá fi lè bọ́ aṣọ yẹn lẹ̀ finally tó wọṣọ lé tó sì sì ṣe tọ̀wáfò yẹn ó túmọ̀ sí tó bá padà sí mọ́kà yóò lọ tún ìrọ́mù gbé yóò hajj nígbà tó yẹ kó bá a ti máa ń ṣe iṣẹ́ hajj rè níwọ̀n fi kí àyè gbà tí béèrè bá ń jáde a máa dáhùn béèrè lórí bọ́lọ̀ bá sì kún fàyè ilẹ̀ náà tàbá dé Mọ̀dínà sáǹfààní rẹ̀ bá yọ irú sẹ́mínà ẹ̀ tún lè padà wáyé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ agbára wa ń yànjú ká máa béèrè béèrè ẹ̀rí hicom Dawan wọ́n ń pariwo nínú platform pàtàkì sílọ àwọn ìyá wa àwọn sísáàsì wa pé ẹ má jẹ́ àtijú tí yóò bá bá gbọ́ yẹ wípé àìfìtì ju karùn kò ẹ́ kí èèyàn tó fìtì ju bá ṣe èèyàn jẹ́ o tẹ bá òpó wà personal tẹ tẹ àfà tẹ chat privately irú tó ṣẹlẹ̀ sí yẹn náà ń ṣẹlẹ̀ fẹ́lòmí òun ló fà ní last year tó ń yẹ pé tí èèyàn bá béèrè béèrè private lọ́wọ́ bí màá wá dáhùn ní orí group bóyá kò fẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun lòún ìbéèrè yẹn ò pé bóyá ọ̀rọ̀ tó níbi privacy ni ṣùgbọ́n bó ṣe níbi privacy yẹn lọ́dọ̀ tèèyàn náà àwọn ẹlòmíín bẹ́ẹ̀ náà àwọn obìnrin táwọn náà fẹ́ jẹ àǹfààní nǹkan yẹn so a wà sórí public uh, platform a dáhùn béèrè bẹ̀ ẹ má jẹ́ àtijú kò sí nǹkan kan tí mẹ́mi fẹ́ tẹ̀lé wa lọ torí nǹkan yẹn náà ni kò sì ní súwa pẹ̀lú ògùn ọlọ́run àmọ́ màá ní sùúrù fúnra wa ṣáàzù ẹ̀já ní sùúrù díẹ̀ náà ẹ̀já ní sùúrù díẹ̀ náà kódà àwọn kan bẹ́ẹ̀ náà àwọn alálàájì wà ní láti ẹ̀dẹ́bí pé ẹ̀ẹ́mẹ́ta lábàwọn ẹlòmíì ṣe ọmọra icon fún ara rẹ̀ gẹ́gẹ́gẹ́ ó tún ìmíjì àbí mẹ́ta bẹ́ẹ̀ tó máa wọn obìnrin sùn kò sí tó ka àwọn agent mi o tí ẹ bọ́ ni bó rí ṣe bó sì rí ṣe láti ẹ̀yẹn là ń gbọ́ lẹ́nu àwọn kan tí wọ́n ń sọ wípé a ah, ṣé tó tẹ̀yìn bá nìkan mẹ́sìsì ẹ̀ ṣé pé kò lè ṣe kò lè ṣètò wá fún ah, ẹnu àwọn nìkan lọ́mọ ṣe nì ẹ wàá fi tọ̀ wá fún ṣe ẹ fi mẹ́sìsì tọ̀ wá fún lé ọlọ́run ànírara àwọn tó rí bẹ́ẹ̀ fún kan ní sùúrù nígbà wọn parí àtúnlọ́mú wọn gbé ìrọ́mù padà àtúnyọ wá ṣe ni èyí tá a fẹ́ lọ sí lọ́ọ̀ nìyẹn kọ́lọ̀ kó gbà ní ìbádà fún wa kó fún wa ní okun ara láfíà táfi lè ṣe kó sì fún wa ní ikhlas lórí tá fẹ́ ṣe ibi tá bá ti ń ná ọlọ́njà arówó náà bẹ̀ tá bá ti ń ná àlàáfíà mùsàjà yìí náà bẹ̀ kó sì gbà ní ìbádà fún wa la ilaha illallah subhanaka allahumma bihamdik ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته إجازة جزاكم الله خيرا نعم أبي الله سبحانه وتعالى كبارة ومشيخ وأنيه سندادة àwọn náà tí a ti gbọ́ kọ́lọ́ndà kú jẹ́ kó ṣe àǹfààní fún wa ìjọsìn tàà fẹ́ lọ ṣe náà kọ́lọ́ndà kú tẹ̀wọ́ gbà lọ́wọ́ ẹnu kọ̀kọ́ wa la hawla wala quwwata illa billahi al-'aliyyil 'azim Mr. mdo wa ń pè fasalu ahla zikri in kuntum la ta'lamun ohun tí ò bá yíyàn nínú alámọ̀rí ẹ̀sìn àbí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe níjọsìn yẹn máa ń béèrè ni so ẹ dákun a fi àsìkò tó kùn díẹ̀ kó tó di pa lọ sí sọlátùl àásùrì àwa tí a bá ní ìbéèrè ẹ jẹ́ a máa fi ìbéèrè wa ká máa fi ránṣẹ́ ṣùgbọ́n àwọn ìbéèrè méjì kan ti ń bẹ ní ibi báyìí nígbà tí àwọn ìṣèkò wa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ̀rọ̀ nípa prayer book ìwé àdúrà pé kóníkálukú akagẹ́sì ìwé àdúrà rẹ̀ àwọn ẹwà ní kí ni ìwé àdúrà tí Sheikh lè rọkọmẹ́ndì fáwọn táwọn máa lò ní hajj ẹlẹ́kejì ń bẹ wọ́n ní kí ni ìtumọ̀ pakájá tí Sheikh sọ ní ẹ̀kan pé bá wa ṣàlàyé dáadáa ní orí ẹ̀ sàbátabá tún ní ìbéèrè náà náà. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ibi ìbéèrè kejì òní pípa kájà aṣọ ọ̀rọ̀ yìí bó ṣe kàwọn ọkùnrin ló kan àwọn obìnrin torí pé bóbìnrin bá ní ṣe báwọ̀ kí ń gbé aṣọ ihram a ní èèyàn lè fi kọmọ èèyàn náà ní ẹ̀kọ́ nulé kó rẹ̀ gán lè gbàbẹ̀ gan ti tútọ̀ fáwọn èèyàn kan tí wọ́n béèrè pé nínú ìsìláàmù yín wọ́n lẹ́yìn pa kájà kí ni ẹ̀ so ó ṣe kókó kájọ gbọ́yé wa méjì ni ìkan jẹ́ ìró ta ró sí ìsàlẹ̀ èyí tó jẹ́ tọ́ọ̀pù ẹ̀ ìyẹn nìyí kò fẹ̀ kò sì tó ìtì aró sísàlẹ̀ tábà kó ń gbòòrò ti irú ètò wà ń sàlẹ̀ yẹn tán yẹn tí ó wà kọ́fà ara wa débi kí lè ti bẹ̀rẹ̀ ní ìsàlẹ̀ àfẹ̀mára báyìí bí ìgbà táwọn àyà wa náà lo ìborùn tí wọ́n rán tàbá ti wá dé ibi tá ti bẹ̀rẹ̀ iṣẹ́ rúmọ́rọ́ iṣẹ́ àkọ́kọ́ náà ni tọ̀wáf ibẹ̀ làwọn ọkùnrin ó ti sì kí ni táti pàkájà ṣe tọwọ́ ọ̀tún wáyìí ọwọ́ eléyìí ọwọ́ ọ̀tún ayọ̀ ọ̀tà á fi ọwọ́ ẹ̀ òun lájú sí abẹ́ abíyá ọwọ́ ti àlàáfíà yìí ájù sí abíyá ti ọ̀tún yóò wá di wípé èjìká tọ̀tún wá àti orídí ọwọ́ yóò yọ ọ́lẹ̀ báyìí tí wọ́n máa wò ó kódà yóò yọ ọ́lẹ̀ dé gbogbo tó bá ń jẹ́ igẹ èèyàn báyìí ọ̀tún ní òkè ṣe ti Ah, yorùbá ètè wọn sábà pè lóṣì ẹ̀sìn eh, tàlàáfíà so tí ń já sí pé ọwọ́ tọ̀tún yìí ájù sí tàlàáfíà ọwọ́ tàlàáfíà yìí ájù sí ti ọ̀tún báyìí yóò wá di pé gbogbo bíi ó wà exposed wọ́n ní òye tó wà ń bẹ̀ ni wípé àwọn ọ̀ṣẹ́bọ lójú ayé àná Muhammadu sallallahu alaihi wasallam wọ́n máa ń nígbàgbọ́ wọ́n máa nígbàgbọ́ wípé àwọn sán ogun láti lè jà ní súnà yẹn fi wá wá wípé táwọn mùsùlùmí ò bá ṣiṣẹ́ hajj láwọn ọkùnrin kan máa yọ apá kan lẹ́bẹ̀ gbogbo bọ́lọ̀ bá fi ṣèyàn ní ìsán ogun sí gbogbo ẹ̀ ní òsì kíni òní òhàn ta kí ẹ̀ lè máa jẹ́ ìjẹ́rùbà fún àwọn basket yẹn bó sì jẹ́ nìyẹn tàbá ti fẹ́ bẹ̀rẹ̀ sẹ́yìn pẹ̀lú ògo ọlọ́run á tún máa rí pátíkà mọ́ a nípa tíra tí ó jẹ́ tíra àdúà wọ́n lè wò láti recommend isil muslim a lè download ẹ̀ tàbá ní hard copy ẹja ni lọ́wọ́ àdúwáwù uh, shamil àdúwáwù shamil ti bàbá kọ́ọ̀sì mi ẹja download ẹ̀ náà gbogbo tí ń bẹ ń bẹ rọ́bà náà gbogbo Quran ń bẹ ń bẹ gbogbo àdúrà náà Quran àti náà sunna ni wọ́n kó síbẹ̀ gbogbo àwọn àdúrà yẹn a recommend ẹ̀ a lè lò kò sí tí ó burú ń bẹ kọ́nà kó gbà fún wa la ilaha illallah Jazakumullahu khairan náà Jazakumullahu khairan sheik kọlọ̀mọ̀ àti dáadáa fún yín kó bá kọyìn lọ́wọ́ àdúpẹ́ gan a sì dúpẹ́ lọ́wọ́ dáwà link iléeṣẹ́ olóòdì jójóná dáwà link ẹni bá tẹ̀lé wọn lọ wọ́n mọ̀ pé ẹ̀sìn àwọn lọ sí pọ́nbélé wọ̀láì ká mọ́ gbára wa lásìkò ìbéèrè tèmi ni pé tábà ń ṣe tọ̀wáàfù lọ bóyá àkọ́kọ́ ẹni nọmbà tábà dé tí àlùwàlá wa bá já báwo ni àwọn nǹkan tá máa ṣe. ẹ ṣeun púpọ̀ ṣe rí tọ̀wáàfù níran tó bí síta máa ṣe èyí tó jẹ́ tọ̀wáàfù ìkílẹ̀ ọlọ́run kú lé à ń bọ̀ láti Madina àdárísí mákàtà ọkọ̀ fẹ́ ṣe yẹn àbẹ́ ìta ṣe nígbàtí ó bá di ọjọ́ kẹwàá tákù ní Mínà táwà sí ní Mọ́kà àdé ìta ṣe fún tìdágbére tafẹ́ kò ní Mọ́kà kò sí ètò ní ṣe pẹ̀lú àlùwàlá ń bẹ gbogbo ibi tó bá wùká bá dé ní rand tálùwàlá bá já kèsè pé àwọn afibẹ̀ẹ́lẹ̀ àfẹ̀wà lọ tálùwàlá ní iṣẹ́ àtúnwà padà wá torí lè rọ̀yàn ní ọrùn àti jáde gan àti wọlé gan wàhálà ni ká tó wá sọ pé àti tún jáde padà àti wọlé padà ṣùgbọ́n tẹ̀yìn bá ráǹfààní ẹ̀ tó lóun fẹ́ ṣe àlùwàlá kò gbọ́dọ̀ sí ní kọ̀ǹdíṣàn mọ́ tọ̀wáfù ìní àlùwàlá ẹ̀ sí kọ̀ǹdíṣàn mọ́ tọ̀wáfù torí kìí ṣe ìrun kíkí ìrun kíkí ló jọ́ràn yẹn ká ṣe àlùwàlá fún ó kàn dá tẹ̀yìn bá ní àlùwàlá lára kéèyàn ṣe ni wallahu alam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ìbéèrè ti mi lọ báyìí pé irú mẹ̀dínà ní ṣe tá ń sọ̀rọ̀ pé lùsùkù tá ń sọ̀rọ̀ yìí fẹ́m tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá mú ó yàtọ̀ àmì mi bí two thirty àmì mi four thirty lùsùkù ní mẹ̀dínà so ìbéèrè mi pé fẹ́m tẹ́yìn mú nìsín tó yàtọ̀ sí fẹ́m tí àwọn ọ̀dà sì mú bó ni a sì ṣe àárín yẹn ìbéèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì eré ọ̀rọ̀ àníyàn tí ẹni a ẹ̀yìn mi láti korúkọ yìí ti jẹ́ nísìnyí mikot tàwọn wà nínú train bóò lẹ́sẹ̀ bá ṣe àárín yẹn tí gbogbo owó lè dà níyẹn yẹn papọ̀ lẹ́ẹ̀kan náà tí ò ní máa dàbí pé eléyìí ló ṣẹlẹ̀ ní last year tí àwọn èèyàn tún ń ro ẹjọ́ ṣé oníkálukú dàníyàn rẹ̀ lọ́kàn ni ni àbí àsọ jáde generally tí yóò fi jẹ́ pé gbogbo yẹn ló ti dàníyàn yẹn tí ò ní máa ní àtúmọ̀ padà sẹ́yìn. Ah, ọ̀rọ̀ nusuk nípa afẹ́ lọ rọ́ọ̀dọ̀ àná lè ní iṣẹ́ ìṣe booking ti mi mo ṣe try láti mú àwọn ọjọ́ mi 21 náà ni wọ́n gbé wá fún mi àfi tó bá tún máa jẹ́ lẹ́yìn 21 nìkan ló kù mísìn wo tó lẹ́gbẹ̀ẹ́ bóyá Friday láko mi mọ ìtọ́sí ń bẹ lọ́dọ̀ àwọn elétò tẹ̀mú tún wá fẹ́ sẹ́sà ọjọ́ pọ́ọ̀sì yẹn kó jẹ́ ọjọ́ gbígbàdúrà náà so ọlọ́sìn ìgbóṣe kọjọ́ ìní wọ́n ti búkẹ̀ fún sí mi ìta ṣe ní pé àwọn tá a bá mú ọjọ́ mi ìdíyàtọ̀ sí tèmi á ọ̀rẹ́ sì ṣàrà wa pẹ̀lú gọ́ọ̀lọ́run pẹ̀lú ògọ́lọ́ àjọ débẹ̀ náà ni ẹnu pé mi ní láǹfààní àti wọlé àwọn tábà sì fẹ́ lọ tí dáwálìkì bá ti ń pariwo pé ẹ bọ́ lẹ̀ o ṣe rí instruction àì fọ́lù ẹ̀ ni máa ń sábà fẹ́ súnyàn èmi ò ní láwọn ọjọ́ mi ọjọ́ tèmi ní ìsìn church one ni saturday sun mo wá fẹ́ sacrifice yìí pé àwọn tó fẹ́ lọ twenty àmọ́ fẹ́ lọ ní nineteen ní eh, twenty rather, mo fẹ́ sacrifice káyìí jọ lọ kódà mi ò ní ráyè wọlé kéèyàn ṣe àwọn àlàyé fún wọn àtọ́wà ń dìlé ara wa sàgbéyàn náà wà discouraged tí wà ní ká gbìyànjú bàbá tí ń bá ṣe sẹ́rìn lélé yìí kárìn bẹ́ẹ̀ ara láyé yẹn ṣe táwa náà sì dábẹ́ wọn pẹ̀lú ọlọ́run ọlọ́run ṣe rọrùn ẹ nípa ọ̀rọ̀ labbaik Allahumma umra wa hajja bàbá tí ká sọ sókè wọ́n fẹ́ ká sọ jáde nígbà bá kí fatia ni labbaik Allahumma umra wa hajja kìí ṣe àsọsínú bóyá ìsọsọ́kè wa yẹn gan yóò tún rẹ́ lòmíì náà ní etí àmọ́ kìí ṣe pé ìsìláàmù ní kẹ́nìkan wá dúró kó wá ní gbogbo yín ẹ̀sọ́ papọ̀ tí ìyẹn ni ẹni kó sọ pé a ti dé mi kọ́tò labbaika Allahumma umra wa hajja ni kò sọ tiẹ̀ kìsẹ̀ tí a gbé ní kórọ́ọ̀sì pé umra umra àti ilé àti ní Mm. <laughs> ọlọ́run ṣe rọrùn fún wa. Ah, ah, eh, jazakallahu hairan da inú ọ̀rọ̀ wà ọlọ́run ọba ní ọba ẹlẹ́san yóò bá sẹ́yìn lẹ́san ẹ̀rọ ah, àdá mo fẹ́ gẹ́gẹ́ bí ni pé nígbà tẹ ní kò gbọ́dọ̀ yọ asọ́lẹ̀ yẹn àmì kò gbọ́dọ̀ yọ kò gbọ́dọ̀ ṣàyọ ẹsẹ̀lẹ̀ mo fẹ́ béèrè bóyá ó di dandan kó jẹ́ funfun ni àbí ẹni kọlọ̀ but kó sáti yọ ìkálẹ̀ jazakumullahu kullu khair an bàbá wa kọ́nà bá ṣe wọ́n ìbéèrè yẹn dá púpọ̀ ẹ̀rí pé ní bá gbé ìrọ́mù aṣọ funfun làá fi ń gbé ó lè máa wá fẹ́ àpíl sínú sẹ́ǹsì èèyàn wípé bàtà téèyàn ó wọ̀ náà gbọ́dọ̀ jẹ́ white rárá o gbogbo kọ́lọ̀ yòówù téèyàn bá lò sándà ni àbí sípàsì ni kí ẹ̀ sáà ti wọ̀n kankan sí eh, kó sì ní mọ́ jẹ̀mú wípé kèsè tí ó kọ́ fà gbogbo ẹ̀wùjọ sẹ́lẹ̀ eh, bó ṣe jẹ́ nìyẹn. sáwọn àìkú àwọn tí lábàkà tó ẹ ṣe gidi gan ni mo really appreciate lecture yín in fact nígbà tí mo pa fẹ́ lo two hours mo rò pé ṣé kò ní wá boring ṣáàjì máa sùn báyìí but i was shocked nígbà tí mo wo time pé four máa ti lò kẹ́ <laughs> so alhamdulillah ẹ ṣe inú mi dẹ̀ dùn nígbà tí mo dé bíbí actually mo kọ́kọ́ wà skeptical pé time tá à ń lọ yìí ó ti pẹ́ jù àwọn èèyàn ti lọ but when i saw the the calibre of people i'm traveling with i was so elated pé ọlọ́run ti fi mí ó ti tò mí wọ́n bi tó dáa alhamdulilayi rabbil alamin so kọ́lọ́n kó ṣe níwọ̀n fún wa now eh, question mi ó dàbẹ̀ púpọ̀ díẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ẹ sọ̀rọ̀ nípa mustazim lẹ́ẹ̀kan mo fẹ́ kẹ́ mo fẹ́ kẹ́ bá mi rebrush ẹ̀ because so that mo wà a bit distracted nígbà tẹ́ sọ that is number one number two ni pé eh, ó hápùn pé mo ti ṣe àjèrè so nígbà tá a dẹ̀ ṣe tí a kò ní mìnà tí àrùn nígbà tá a kò ní ní tẹ̀lifà tí a fẹ́ lọ sọ òkú alákọ̀ọ́kọ́ yẹn bọ́lá tó dàbẹ̀ ní pé àjọyọ̀ wà pọ̀ wọ́n sọ pé ó dáa tó jẹ́ pé òkú alákọ̀ọ́kọ́ yẹn àkókò tí wá ní bẹ́ẹ̀ta ìpínlẹ̀ ń fẹ́ sọ pé lọ́jọ́ yẹn tá a ti kú wọ́n ní ká ṣe ṣe sùúrù so I want you to clarify that part then secondly ní that ẹ sọ̀rọ̀ nípa tọ̀wápù tí a máa lọ sí lẹ́yìn bàbá bá sọ òkò yẹn tán ní maka àwọn bọ́ọ̀lù yẹn lọ lọ́jọ́ ìbọn ọ̀dọ́ ìbọn pé tí ẹ̀rọ wò pé òun ò lè ṣe òun lágbára kí ní ìkópadà I actually went back that day for part of my own intentionality That thing I did do that, I won't go on again. So, now, ẹwọ́n tó ọ̀sán kan pé ìgbà tuntun tí ìjọba ṣe sọ̀wáàpì yẹn tán ni ó yọ ìran. Mi watch wá check dáadáa because what they told us was see about the ti ju òkú tán ká fá orí wa ká dẹ̀ ṣe normal aṣọ ọ̀pẹ́ tá a bá bọ́ sí pé wẹ́ẹ̀mù jẹ́ pàṣẹ mọ́ta ìtàn tó wà ní dáa tọ́ wa second question yìí lára kan ẹ́ ok so mo fẹ́ mo fẹ́ jẹ́ kí ayé fẹ́ láti ẹ̀kọ́ ó dàbẹ̀ kó mo gbọ́ pé sábà ṣe pé tí ènìyàn bá tó ṣe tọ̀wá ni ó tó lè yọ ìmáà láti tọ̀wá àárín ọ̀pọ̀ then the last question is bóyá tí ènìyàn bá wà ní ipò ìmáà ẹni ẹ̀ wá ní ní pé òun ní ìlà ìdúkọ́ ilẹ̀ kí ni ẹ̀ tó lẹ́mọ̀ pé ó the consequence? ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ oníṣe pẹ̀lú àyè tẹ́ńdì ẹni tuntun tẹ̀lé báyìí òun ní àyè kan tó wà láàrin kọ́nà àbí tí wọ́n gbé black tin sí àti ilẹ̀kùn kàába àyè yẹn kí èèyàn wá dúró níbẹ̀ kó ibẹ̀ lọ kò jẹ́ nínú pé pọtí sáyẹn ní dàrẹ́tì báyìí ó lè dúró kàn dúró báyìí náà ni ó sì máa ṣe àdúrà ó jáde àdúrà púpọ̀ ó sì ga ànábì ń ṣe sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlè ìwà sọ́gbà nínú àyè nígbà àdúrà rẹ̀ tó bẹ̀ fún àwọn ṣéèkì wa gan tó ń gbà wá lẹ́kọ̀ọ́ lẹ́nu prógámù títún mi ní tó wà ráńdọ̀ wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ náà ní láti yẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fúnra sí kódà wọ́n sọ débi wípé hajj àwọn bàbá àwọn táwọn ṣe fún dájú àwọn ibẹ̀ làwọn ti dúró nírú àyè yẹn ṣe lè tẹ́sí mi táwọn ti bẹ̀ lọ níbẹ̀ àwọn ìbàdàn náà làbí bàbá ìwọ́n àwọn nìkan ọ̀pọ̀lọpọ̀ àfààní máa ń sọ̀rọ̀ nípa àyè yẹn àwọn yẹn máa ń kọ́yàn lójú ẹja lọ ẹja lọ ẹja lọ àyè yìí náà kó dàgbé gbọ́rọ̀ bà náà kalẹ̀ yẹn ó yí bẹ́ẹ̀ kó fún bẹ́ẹ̀ kọ̀ ó ṣe kí ni ó ṣe é. kọ́ńtà kejì ọ̀rọ̀ máa jámúra ẹ̀ṣẹ̀ mábílẹ̀ kejì yẹn. Wọ́n náà àkójọ ẹ̀ṣẹ̀ àkójọ ara ẹ̀yìn ẹni tó ní ọ̀rọ̀ nílẹ̀ sọ mo explain wípé nígbà tó mo bá yọ tó kàtà yìí náà náà máa ń dúkù sí ayé ti lọ́wọ́ àárọ̀ kùtùkùtù sáyẹ̀nsì ọ̀sán yẹn ni mo máa ń yàn kájú ní ọwọ́ àárọ̀ ẹ̀bí pọ́ èrò kẹtọ́ráyè débẹ̀ kẹtọ́ráyè sọ̀kù yẹn àwọn ọmọ sáré àwọn akẹ́kọ̀ọ́ máa ti ń kí súnmí ni wọ́n ti máa ń lọ kò wọlé o tí ẹ̀ bá ti lè ju kòkó kan tọ́jú àkọ́kọ́ yẹn ni ọjọ́ ẹlẹ́kejì ọjọ́ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin tí ẹ̀ bá sọ̀kù tí ohun yẹn ò bá yọ kó jásìkò dùn ha èèyàn kọ́ ọ̀dọ̀ tó ń ṣe padà ní agbọ́dọ̀ ní sùúrù kóhùn ní yọ asọ̀rọ̀ jù a ti lè kó o tẹ́sí wa o ká kà máa sọ̀rọ̀ lọ máa sọ̀rọ̀ mọ́ fọ̀rọ̀ wérò káàkì dé ṣùgbọ́n bá sọ̀kù yẹn agbọ́dọ̀ gbìyànjú wípé àsìkò dùn ha tó ó ti wọlé ha tó jù ìyẹn jẹ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta ó ní ṣe pẹ̀lú wípé apàdà sílẹ̀ náà

then wọ́n jẹ́ ká understand pé tábà ti sọ òkò yẹn tọrọ hmm. àlejò ìrọ́mù tó lára even without going to mẹ́ta láti lọ ṣe tawaf tábà ti sọ òkò kan ní jamra ní ọjọ́ tàdé láti tàbí kò ní tẹ̀lú pàtàkì hmm. àti jẹ́pẹ̀ tí wàá fún àti hmm. lọ ju òkò bá ti wá ju òkò tán àwa lọ fún àwọn ìwà àwa bọ̀ wọn lẹ̀. bẹ́ẹ̀ni all right all right tí ẹ bá tí ìwà iná àǹfààní àti ìjọ ń jọ yẹn ó lè bẹ̀ wò ó fa ẹ̀rùn ṣùgbọ́n ṣe rí ìsúnmọ́bìnrin ni àbí ìṣẹ́ṣe kò lè ṣe kò sí lè ṣe ọtí tó bá padà wá sí mẹ́ta tó wá ṣe tọ̀wá fún yẹn tó bá wá ṣe tọ̀wá fún ìfábọ̀ yẹn náà ó gbọ́dọ̀ gbé ìṣòro mù yóò padà tún wẹ́wẹ́ ṣùgbọ́n kò ní lọ sí nǹkan tí lọ pé ìṣòro yóò kán wẹ̀ yóò wọ ìṣòro mẹ́ yóò gbà sí ìtọ̀wá yóò ṣe parí ìtọ̀wá fún yóò ṣe náà sílẹ̀ ní yóò sàṣàyò láàrin sọ́wọ́ àti mọ́rọ́wá ó parí nù ó ti yé bàbá yẹn ṣe yé nù. àti ẹlẹ́ẹ̀kẹrin ìrọ́mù kì bàjẹ́ tó lè ba ìrọ́mù jẹ́ nílé yẹn lè kan mú lára èèyàn àbí ó yọ lọ wọ aṣọ tí ó lọ wọ nǹkan tó ní òwú lára. tẹ́yẹ ń wẹ̀ bá ti wẹ̀ tán tọ́rẹ́ yóò tún gbò padà ní so ìgbọ́n tọ́lẹ́tì wíwẹ̀ kò ní kí ìrọ̀mù bàjẹ́ ní um, ọlọ́ ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rẹ́ pé question ní ẹ̀kọ́kọ́ béèrè tó ní ṣe pẹ̀lú business aspect. Lẹ́yìn mo wá ní sọ pé pé mi ṣàfà ọmọ mi kí mi ní. So after business aspect, ẹ̀ ní fẹ́ response. Ẹgbẹ́ yìí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ti lọ ẹwà wọn pé kí ló lé sí àwọn àpẹ́ jẹ́ Tuesday sí àwọn lọ yìí aláṣọ láti Àbújá wọ́n ìmọ̀ bọ̀ láti méjì àwọn tó bá ìjà yìí pé ó ṣẹlẹ̀ ní pé business aspect máa wo market budget èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ wọn tí ó máa sábà bá wà ní Wọ́n ọ̀rọ̀ máa pẹ́ ní ibẹ̀ yẹn tí èṣe pé ìjọ alákọ̀ọ́kọ́ ìyẹn jẹ́ point number one. Point number two, ibi tí mo jókòó ní ẹ òfin ìjọ àwọn olùkọ́ ẹ̀rọ, ìṣàwà tí ẹ bá kò ló tẹ̀ yóò. Pàfẹ́ wọ Aram, mo jọ́ pé bá kọjá ìwé tàǹbọ̀ ọ̀rọ̀ kan yẹn. Ó tẹ̀ tó bá ti súnmọ́ Mẹ́kà ọmọ ní níbi tẹ́ dé tó máa fún ẹgbẹ́ tí wọ́n tó tètè lọ jù ọ̀pọ̀lọpọ̀ wọn tó tètè lọ yẹ tẹ́ bá délẹ̀ ẹ wò máa dé sí kẹ́ ẹ wò máa dé sí because hotel yìí tá a fẹ́ lò tó súnmọ́ lẹ́ka yìí tó bá ń fún yàn ní just twelve days ten days thirteen days ọmọ yìí tí ó súnmọ́ lẹ́ka yẹn máa fún ọ ní twenty days eighteen days so pátíkà ánsà ẹ̀tẹ́ bá dọ̀ ọlọ́tẹ̀ ẹ̀mọ̀kọ́ tètè lọ ẹgbẹ́ láti dé sí wọ́n dé sí kẹ́ omi tí ẹ̀yìn wà tó tó bá ṣe súnmọ́ sí iná bọ̀ dé lẹ́yìn ọba ní ìjẹ́ gbèsè ló gbọ́dọ̀ rè fún yàtọ̀ sí yẹn ìgbà tá wà ní ramadan sí ọgbọ̀n àwa seventy two dá lọ wọ́n á ní rẹ̀ pé ara wọn túmọ̀ oníkòkó ní láti bẹ̀ àwọn máa ń sábà mọ ọ́n lóye olóòrò lórí ìgbìyànjú lóyẹ̀ méjì ìtumà lọ lẹ́ẹ̀mẹ́rin lọ́dún wà nù ìtumà lọ lẹ́ẹ̀mẹ́ta bóyá sí mi kò sí sí nǹkan tá àlọ́ tí wọ́n ní wà ń bẹ̀ ṣé wọ́n ẹ àwọn máa fẹ́ pé ọ̀gá á last ten days of Ramadan aláṣẹ ìjọ ọdún òsì ní last ten days of Ramadan mo wá sọ fún ọ náà fún àwọn ìdájọ́ ẹ̀yìn ni mo ní mo tó wá ti di next year ẹ̀yìn ni màá jókòó tọ̀ tó wáyé twenty nine tó tọ́wọ́ kò lọ́dé pẹ̀lú máa bá ká lè fi ṣe ọdún tó bẹ́ẹ̀ lọ sá àwọn tó bá ti lọ ọ́gbẹ̀rẹ̀ tó tún ti bí ìwúlẹ̀ tó jẹ́ pé million business lálẹ̀ ní pẹ́pẹ́ ẹyẹ ti kúlẹ̀ lásìkò ìkọ́nà wọn sì mọ̀ rẹ̀ nìyí wọ́n pè ní jọkọ̀ wọ́n ní ipop lọ́mẹ́ta ni wọ́n ní àwọn sọ́jà kan bọ́lọ̀ ń ṣe bílẹ̀ẹ̀sì ẹ̀sọ́ ọ̀ báwa wá bẹ̀sùn bẹ̀ nínú club tó wà afẹ́ ìgbà fún wọn kan wá lọ àwa fún wọn price owó ọmọ mẹ́kẹ́ ló fẹ́ sanwó ọwọ́ ní kàn ṣe ìpè ọ̀gá náà bóyá nine days tí a ká sọ pé three days ní àjọ bóyá nine days jẹ bóyá ọ̀gá máa lè yọ̀ǹdẹ̀ wọ́n láì wọ́n fi ọ̀gá ọgbọ́n òwe àbọ̀ èdè ẹ̀rọ náà ìkọ́nù wọn ẹni òsì láì pẹ̀lú náà lè bí ẹsẹ̀ ìkọ́nù àwọn ọ̀gá ẹni tó jókòó iná máa ń tán bá ń lọ hajj wọn lè dánù bí wọn mú èèyàn bíi wà á mú èèyàn mẹ́ta àbí èèyàn kan tó bá ń bọ̀ wọn àti tọ́nà bẹ́ẹ̀kọ̀ yẹn náà bí wọn yẹn náà fi business lẹ̀ ni wọn á lè pè mí ní owó ìkọ́ ní problem àyè special package ní tí mo fẹ́ ṣe mo fẹ́ lọ ṣe ló ṣe gift mo fẹ́ lọ rà just ten days so kálíbà ọmọ tí à ń bá ló máa ń fa pákéjì tí a máa ń ṣe tẹ́lá lọ pákéjì nípa pé lọ́sẹ̀ àjọsìn ó wà rèdú àwọn padà yìí sí gbogbo ẹ̀ sí premium kálíbà ti ní premium package yẹ afẹ́ standard package èyí tó túmọ̀ ní pé àwọn tó fẹ́ lọ standard package yẹ ọmọ ìyẹn máa ti lo twenty one to twenty five days èèyàn tó bá fẹ́ pè kẹ́tọ̀ twenty twenty seven sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń lọ kọ́mú standard pali hotel wọn ní suwara owó tá a bá gbọ́ kó tẹ̀ ẹ́ tẹ̀ a lè twenty days a lè lo twenty one days kódà lè lo twenty five days fún hotel tó suwara ń bẹ a lè lo jọ púpọ̀ so òun la fi ṣe pé pé pé èyí tó ní kálukú bá fẹ́ lọ aláyà kan wà níbẹ̀ ní mẹ́jọ ìṣèjọba ẹ̀ṣọ́ ẹ̀ṣin tí a mọ́ sọ pé àìsàn wọlé jẹ́ kí n bú tíkẹ́ẹ̀tì yìí máa wọ jókòó tó mẹ́ta máa kò máa wò máa jókòó lè yí ọ̀nà máa ń lọ gbogbo ìgbà ni. so ọlọ́run àti ẹwọ́n ò wa láti máa lọ gbogbo pásítà pípẹ́ wa tẹ dé ẹ̀yìn náà máa tábá dé máa gbọ́sẹ̀ ètò súnmọ́ ara 干的是什么？